بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم أدعوك فون ولون أدعوك فون ولون وبا أترى إكاتي جفون أسواج النبي ومحمد صلى الله عليه وآله وسلم òjíṣẹ́ ọlọ́run ẹni tí ọlọ́run bá rán sí gbogbo ẹ̀dá pẹ̀lú ìkẹ́ àti ìkẹ́ àti ìmànà àti mọ́lẹ̀ bó la ṣe ń lo ayé tí ó nítumọ̀ bó la ṣe ń lo ayé tá a lò lórí ìbámu ìyọ́nú tọ́lọ́hún tá a sì padà sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́hún tẹ̀wọ́ gbà wá lẹ́rú kò sẹ́ni tọ́lọ̀ ń fi rán lásìkò tá a wà yìí tálíkì àmọ́ ó fi dé yòjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àsìkò tá a wà yìí tá a gbà lérò ní wípé lẹ́yìn ìgbà tí ọlọ́run ti dé ńlá sí ilé ayé tó sì gbé dìde ní ànábì ó ní ẹni mànà tó sì lè fi ẹ̀dá mànà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a tún bára wa dó ọpẹ́ fún ọlọ́run lẹ́ẹ̀kan sí i kójú rí ọdún lórí ìjọsìn kó sì báyàn láyè téèyàn ó ti rí ìjọsìn yẹn ṣe níbàámu bọ́lọ́wọ́n bá ṣe fẹ́ àti bí òjíṣẹ́ ńlá ṣe gbà lérò kò sí nínú máa ṣe ẹ̀dá agbára ẹ̀dá kan ò ka òye àtìmọ̀ ẹ̀dá kan kò rọ kiri ká rẹ̀ ní tó bu awọ ọlọ́wọ́n ọba oníṣe ìbẹ̀rẹ̀ ìjòkó àbí ìbẹ̀rẹ̀ ìjòkó rọ̀mọ̀dọ́nù tá a gbà lérò pẹ̀lú tafsiru wa nínú rọ̀mọ̀dọ́nù tọdún yìí tíjíra ń di ẹgbẹ̀rún ọdún kan irinwó mẹ́jọ lé ní ọgbà one thousand four hundred and thirty eight tí ń ṣe déédéé ẹgbẹ̀rún méjì àti mẹ́tàlá dín ní ogún lọ́dọ̀ àwọn ilé ìbò. 2017 àbí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ogun tábà máa ń bára wa ṣe àlàyé rẹ̀ nínú tafsiri náà wọ́n yóò tayọ ọ̀rọ̀ ọlọ́run wọ́n yóò tayọ ntánàbí náà wí inú ẹ̀sìn wọ́n yóò tayọ tí àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ tí wọ́n sọ inú ẹ̀sìn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن شهد منكم الشهر فليصم ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون آيات مجيجي تاكا فراوي ونا نعوى آيات تجاكل عوى آيات نو قرآن tí ọlọ́run bá fi ń ṣàlàyé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú oṣù Ramadan àti gbígbàwẹ̀ nù rẹ̀ nínú ayé alákọ̀ọ́kọ́ ń bẹ nínú Suratul Baqara ọlọ́ni ya ayuhal ladhina amanu ẹ̀yin mùmíní òdodo ta ni ń jẹ́ mùmíní rí kò sẹ́ni tí ń jẹ́ mùmíní ló kọ ṣùgbọ́n a máa ń jẹ nínú ròyìn a sì máa ń jẹ nínú gbàgbọ́ à ń jẹ nínú ìwà à ń jẹ nínú ìṣesí gbogbo ẹni tó bá ti dúró ti òfin ọlọ́run tí lánàá jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí ó sì tẹ̀tì nínú sẹ̀mí ẹ̀sìn rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ náà ní jẹ́ mùmínì gbogbo ẹni tó bá dúró ti ọlọ́run níbi ìdúró ti òfin ọlọ́run ó fojú tó ní kọ̀rọ̀ ó fojú tó ní gbangba nínú sọ̀rọ̀ sí rẹ̀ fojú tó fi ọlọ́run nínú jíjẹ nínú mímu nínú ọ̀rọ̀ àdìọ́kàn rẹ̀ òfin ọlọ́run ní tẹ̀lé kí ni tó jíṣẹ́ ńlá fi jíṣẹ́ fún wa nú ẹ̀sìn sallallahu alayhi wa alihi wa sallam kò tẹ̀tínú sẹ̀mí rẹ̀ ó gbámú gírígírí ó dì mú ó gbámú bá nàbí tìǹà gbámú ní kọ̀kọ̀ ní gbangba irú ẹni bẹ́ẹ̀ náà ní jẹ́mú mi ní òdodo irú àwọn ẹni tó bá wá rí báyìí ọlọ́ni kútìbà alaykumus siyam wọ́n ti ṣe gbígbàwẹ̀ ní ọ̀ranyàn lẹ́yìn lórí wọ́n ti kọ́ ní ti ń jẹ́ òfin ọ̀ranyàn lẹ́yìn lórí kama kútìbà ala alladhina min qablikum gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ ní ti ń jẹ́ ọ̀ranyàn lórí àwọn tí wọ́n síwájú yín nínú àwọn ẹ̀dá èèyàn la'allakum tattaqun àwẹ̀ta ní kẹgbà yìí torí kẹ́ lè bẹ̀rù Ọlọ́run gbogbo tí ń jẹ́ sẹ́sìn wa madarul ibadati fil islami kulliha ala taqwa gbogbo tí ń jẹ́ ìjọsìn pátá nínú islam wa bàbá wa lọ́tà wa bọ̀ gbogbo wọn forí sọ tí ń jẹ́ bẹ̀rù ọlọ́ni wọn ní òṣèré ṣe fẹ́yìn kó jẹ́ mùsùlùmí kó má jẹ́ alimọ̀tẹ́kì tó bá ṣe pé bí ọlọ́run bá subhanahu wa ta'ala ṣe làákàlẹ̀ fún wa la ṣe rìn ẹ̀dá kan gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí láyé àbí ká bá ìbẹ̀rù ọlọ́run ọba lẹ́mìí rẹ̀ ìbẹ̀rù ọlọ́run ọba yìí ó lè wá kún jura wọn lọ ó sì lè máa dínkù jura wọn lọ ó sì lè ní àlàáfíà jura wọn lọ àmọ́ ká wá rí ẹ̀dá yẹn kó jẹ́ mùsùlùmí bó ti wò ó kéré tó bó ti wò ó dínkù tó nínú ìbẹ̀rù ọlọ́run ká má ba lẹ́mìí rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti jìnnà sí ti ń jẹ́ mọ́lẹ́ Islam torí pé ntọ́lọ́run fi ẹ̀sìn Islam sọ ògangan ni ti ń jẹ́ àtẹ́kùwà pápáyà ọlọ́run ọlọ́ni yahya alladhina amanu ẹ̀yin mùmínì òdodo aminu billahi aminu billahi wa rasulihi ẹ̀yin mùmínì òdodo ittaqullaha ẹ̀páyà wọn ọlọ́run wa aminu bi rasulihi ẹ sì nígbàgbọ́ pẹ̀lú òjíṣẹ́ rẹ̀ tó rán sí yín ẹ̀páyà ọlọ́run. ẹ sì nígbàgbọ́ sí òjíṣẹ́ rẹ̀ tó rán sí yín ń já sí wípé ìwọ tòjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi sallam òun ni ká nigba sí i kóun lọ́wọ́ bá rán sí wa ká sì nígbàgbọ́ sí i kóun ló yẹ ká tẹ̀lé ká sí nìkan ló yẹ á rọ̀ mọ́ òfin sallallahu ó ti jẹ́ òye wa wípé gbogbo ohun tá a bá fẹ́ máa gbé bẹ̀rù kọ́ lára láyé ọlọ́run bá ní kó máa jẹ́ a gbọ́dọ̀ máa bẹ̀rù rẹ̀ a máa máa fún lọ́wọ́ a máa dáàbò bo ẹ̀sìn rẹ̀ a máa dáàbò bo ìlànà rẹ̀ a máa sọ òfin rẹ̀ torí ibi torí ire wá wà nìyẹn a máa bẹ̀rù rẹ̀ gbànábì lè ṣe mí láburú ó lè yí kádàrá mi padà ó lè sọ mí di bọ́lá ọ̀bọ̀ òsínfẹ́ sọ di ó lè yọ ọwọ́ kárara go kárara ni ó lè yí padà gbogbo eléyìí ò sí fànàbí ẹni tí ò bá fi sí fànà Muhammad sallallahu alayhi wa sallam kò lè sí fún ẹ̀dá kan nínú tí ń jẹ́dá èèyàn àbájánu láyé. yòókùn kìfìlẹ́ẹ̀nì bàbá ahmed ọlọ́run tẹ́ ẹ báyìí lè páyà òun ní tí rọ̀mùdọ́nù fẹ́ kọ́ wa náà ní ká páyà rẹ̀ ní tó fẹ́ kọ́ wa náà ní ká tẹ̀lé lánàá ẹni tó fi ẹ̀sìn yẹn rán wá sí wa. Si ọlọ́run ní fún yín ní kìfìláyé ní mẹ́bọ̀ ahmeti àdìpèlé méjì nínú tí ń jẹ́ ìkẹ́ àdìpèlé méjì nínú tí ń jẹ́ ìkẹ́ yẹn ni pé dọ́bù ẹ̀san lẹ́ẹ̀mejì tí ń jẹ́ ìkẹ́ òun ọlọ́run òní ò máa jẹ́ ẹ̀san tó lọ́wọ́ fi máa san wá lẹ́sàn. wa yaj'al lakum nuran tamshuna bihi wa yaghfir lakum lẹ́yìn náà látàrí pé páyà òun ọlọ́run tẹ̀sí nígbàgbọ́ sí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí ẹ fi sin yín jọ títí ẹ ẹ fi gbàgbọ́ yín jọ títí ẹ ẹ fi ìrìn ẹsẹ̀ yín jọ títí ẹ ẹ fi sẹ̀mí ayé tí yín ẹ fi ṣe tàmí níbi wọn sallam ẹ pé ibi ò sí láyé má nígbà náà gbà tiẹ̀ ti lọ lára àwọn ọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu ẹni tọ́rọ̀ ò báyé nìyẹn síbáà nàbí ń bẹ máa ń láyé lónìí ń bẹ ní ká máa tẹ̀lé ànábì ànábì ò sí láyé má bẹ́ẹ̀ni ẹni tọ́lọ̀ ní kó wá polongo láyé òní kú òun náà ni òfin ọlọ́run àti ìlànà rẹ̀ méjèèjì yẹn a máa dáàbò bò a máa tẹ̀lé torí kò ní sí ànábì ìmà tó tún lé ayé lẹ́yìn rẹ̀ ọlọ́sì ní sọ òfin míì kalẹ̀ mẹ́lẹ́yìn koran tọ́lọ̀ fi ránṣẹ́. wa yaj'al lakum nuran tamshuna bihi wa yaghfir lakum látara pé ń tẹ̀lé sunna na Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tẹ̀sí ń gbọ́ òfin ọlọ́run ọba mú tẹ̀sí ọlọ́run ọba lónìí kan ṣoṣo tẹ wárìrì fún tẹ dìrẹ́ bẹ̀ fún tẹ pa nǹkan fún nìkan ṣoṣo tẹ rí ẹlòmíì tẹ lè gbéjọsìn yín fún lẹ́yìn ọlọ́run àfọlọ́run ọlọ́run hàn á fún yín ní ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ tọ́lọ́run fún yín òun lẹ́fi máa nínú òkùnkùn ayé wa yaj'al lakum nuran tamshuna bihi. ìmọ́lẹ̀ yìí lẹ́fi máa rìn nínú òkùnkùn ìwà aburú nínú òkùnkùn àwọn ìgbàgbọ́ ẹbọ nínú òkùn àwọn ìrìn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ti ní Islam tẹ ní sunna onímọ̀ ń jẹ́ bíi flashlight àtùpà mẹ́lẹ̀ tẹ́ fi máa rìn àwọn kan bọ̀ náà rọ wọn nílé ayé a wà yìí wọ́n ní òkùnkùn lórí òkùnkùn ní bìrìmùbìrìmù àmọ́ ibi táwọn wá gbé ìmọ́lẹ̀ kọ́ ó sì láàánú pé tó bá jẹ́ gbogbo wa pé láyé tá a wà yìí bá a ṣe ń wò kọ́ ló ṣe rí òkùnkùn ni ewu ni jàǹbá ni aburú ni fìtínà ni ìntólè làwọn gbogbo hílàhílò ayé oníkan méjèèjì yẹ o attaqwa min Allahi wattiba'i sunnati rasulihi sallallahu alayhi wa alihi wa sallam wayaghfir lakum ọlọ́run bá sì máa fúré sẹ́yìn jìyìn torí pé ọlọ́run bá ń kọ́ wallahu ghafurur rahim lẹ́yìn bẹ níparí sóòrọ̀tò alhadid nǹkan iná ni rọmọdọ́ọ̀nù gbé wá fún wa a ti wá ń ṣe ní àdéhùn síwájú wípé ọwọ́ ṣàlẹ̀ Qur'an òun láti gbé tafsiri wa fúdí kan ńláńlá kí ni dínà dínà ni wípé yóò da tabamu lọ́wọ́ ṣàlẹ̀ ká lè forí rẹ̀ gúnbì kan nígbà tí àbáyọrí rẹ̀ kódà sọ́ngbà náà pé Suratul A'la ní káàtì bẹ̀rẹ̀ pé láti sẹ́bí wá sálẹ̀ pé tọ́lọ́run bá mú gbà wá bẹ́ẹ̀ tí ó ròún gbà tí bàbá bá tọ́lọ́run ọba mi tó sì lóore fún wa bẹ́ẹ̀ ká lè parí isbu kan nínú Ramadan àmọ́ lẹ́yìn ìwòye sí gbogbo súwárò yìí a rí wípé tó bá ṣe pé lóòótọ́ lódodo tafsiru la fẹ́ máa ṣe àlàyé rẹ̀ fúnra wa ní Ramadan kò ṣeé ṣe fún wa kò ní fẹ́ ṣeéṣe láti wọn á mú dajì hizbu kan yẹn tó bẹ̀rẹ̀ láti alam nashrah laka tó bẹ̀rẹ̀ láti wàdúhà naam tó bẹ̀rẹ̀ láti alam nashrah laka sadrak suratu sharh ibẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀lú gọlọ́n ọba wa mú lẹ́sẹẹsẹ bẹ́ẹ̀ wáyé suratu nas tọ́lọ́n bá gbà fún wa bẹ́ẹ̀ tá a sì rí gbọ́yé tọ́lọ́n sì jẹ́ àmọ́ rí lò oríire ibẹ̀ náà nìyẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí àwọn àfọ́lùmọ́ wọn fi ń kọ́ wa a kàn lè ṣe dàdé bẹ̀rẹ̀ tafsiru náà bẹ́ẹ̀ àfi ká ṣàlàyé díẹ̀ fún wa nípa oṣù yìí tí ń jẹ́ oṣù Ramadan aya àkọ́kọ́ tá a kà fúnra wa nù Suratul Baqara ìkan nínú àwọn olùmọ̀ wa nù Islam al-Hafiz Ibn rahimahullahu ta'ala àwọn ni wọ́n túmọ̀ aya yìí fún wa wípé. ọlọ́run tó láàrẹ̀ ga jùlọ ń bá wa mùmìnì sọ̀rọ̀ mùmìnì ti ń bẹnu àlùmọ́ ànábì bí ṣe ń wa sọ̀rọ̀ yìí náà ní pa wá láṣẹ ká gbààwẹ̀ n ti ń jẹ́ gbígbààwẹ̀ òun náà ni jíjẹ mímu wa ká láti gbà tí alifájàrí bá ti yọ títí tó ń fi wọ̀ lásàlẹ̀ torí pé níbi ká wúrú wà yìí ká sẹ̀sìn yìí ká gbàwẹ̀ fọlọ́wọ́n báyìí ó ní oore tó pọ̀ nù nínú oore rẹ̀ ó ní pé máa ń ṣe àfọ̀mọ́ fún tí ń jẹ́mi ní máa ń fọ ẹ̀mí mọ́ kúrò níbi àwọn àwà àdọ̀tí àti àwọn àwà ẹ̀gbìn gbogbo olùgbàwẹ̀ láyé lára kan kó jẹ́ ni mímọ́ jùlọ torí pé ààrẹ gbígbà yìí máa ń jẹ́ restriction yìí máa ń jẹ́ ìkánilọ́wọ́ kò kúrò níbi àwọn nǹkan tí ẹ̀mí fẹ́ máa fòró yẹn láti ṣe tí ò dáa kúrò níbi tẹ́mi fẹ́ máa gbẹ̀yàn ló ń gbẹ láti wù níwà tí ò dáa kúrò níbi tẹ́mi fẹ́ máa ṣèyàn lọ́gbọ̀ngbọ̀n kéèyàn rìn nírìn láwọn rìn tí Islam ní ò dáa tó lè fa orí búbáyàn lójú alùkìyàmọ̀ wájú Ọlọ́run àwẹ̀ ní kánilọ́wọ́ kò rẹ̀ gbogbo olùgbàwẹ̀ láyé gbogbo ohun tó bá rí kọ́ ni ó máa wò ẹ̀dẹ́kọ̀já gbọ́dọ̀ yé dáadáa gbogbo ohun tó bá rí náà kọ́ ni ó máa wò rírí yàtọ̀ sí wíwò rírí ó yàtọ̀ sí kíni wíwò wíwò ní í ṣe pẹ̀lú àníyàn tó mo fẹ́ mọ nǹkan yẹn mo rí fúrí nìyẹn ò lákàkún pẹ̀lú nǹkan yẹn débi tó wà farabalẹ̀ wò ó ní mo rí wọ́n ní bò ló ṣe rí ó ní ìtí ẹ̀ lè ṣàlàyé àmọ́ mo rí fírí àmọ́ tó bá ní mo wò ó ó ní interest kan nínú ẹ̀ nìyẹn ó ní interest kan nínú ẹ̀ nìyẹn aláwẹ̀ wo gbogbo tó bá rí aláwẹ̀ sì dá sí gbogbo ọ̀rọ̀ tó bá ń sọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ torí pé àwẹ̀ ò ní jẹ́ kò ní fẹ́ kóun febi panú láti ìgbà tá a dá ọkọ nì tálífàjà yìí ti jáde títí tí ó fi dàsálẹ̀ òun febi panú òun gbẹ́ngbẹ̀hún òun rí ìyàwó nínú léwu tí ẹ̀ lè súnmọ́ kó wá dòjú àlùkìyàmọ̀ kọ́lọ̀ ń wá ní òní ládàá látàrí ọ̀rọ̀ tó takò fún ọlọ́run tó bá àwọn èèyàn sọ àbí látàrí nǹkan táwọn èèyàn ń wò níran tó kù díẹ̀ káàtó tó lè kọ́ díṣẹ́ rẹ̀ wájú ọlọ́run ọlọ́run wá fún wa ní èrò nínú àyà yìí ó ní kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ó ní bí mo ti ní kẹ́ gbàwọ̀ yìí lọ́rọ̀ èèyàn yìí ń fi ṣe jàǹbá fún yín ń fi ṣàbòsí fún yín gbogbo àwọn tí wọ́n ti síwájú yín náà nínú àwọn ẹ̀dá tó ti lólé ayé kọjá mo ránṣẹ́ rẹ̀ náà sáwọn ànábì wọn pé kí wọ́n ojúṣe rẹ̀ fún wọn wípé àwẹ̀ ń bẹ lára àwọn òfin ẹ̀sìn wọn tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé àwọn ìjọ tí wọ́n ti síwájú wa kó jíṣẹ́ ọlọ́run bá tó dé sallallahu alayhi wa alihi wa sallam àríkọ́sí wọn jẹ́ fún wa níbi iṣẹ́ àwẹ̀ gbígbà àríkọ́sí wọn jẹ́ fún wa níbi ká súnmọ́ ọlọ́run níbi ìgbàwẹ̀ tó bá rí bẹ́ẹ̀ àwa tá a jẹ́ mùsùlùmí ẹja gbìyànjú ká mú ọ̀ràn yẹn ọlọ́run ọba yìí ká mú wa pérépéré gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ti síwájú wa náà báwọn náà sì mú wa ẹgbà wa wá wípé ìgbàwẹ̀ níbẹ̀rẹ̀ àkọ́kọ́ tọ́lọ́wọ́n bá ṣe ní ọ̀ranyàn fáwọn ọjọ́ tí wọ́n síwájú wa ọjọ́ mẹ́ta ní láàrin oṣù gbogbo àwọn ìjọ tọ́lọ́wọ́n bá ti tó ti ránṣẹ́ sí ṣáájú kò jíṣẹ́ ọlọ́wọ́n bá tó dé sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ṣe gbígbàwẹ̀ fún wọn lẹ́ẹ̀mẹ́ta láàrin oṣù ọ̀rọ̀ yìí ń bẹ́ẹ̀ nú ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ bí àfáwà Mu'adh bin bí àwọn afáwọn abdullahi bin mas'ud afáwọn abdullahi bin abbas àti àwọn ọ̀gọ̀rọ̀ àwọn afá salaf salih wọ́n jẹ́ oyé wa wípé àwọn ìjọ tí wọ́n ti síwájú wa rí ọlọ́run náà ń ṣe gbígbà ẹ̀fún ọlọ́run àyàn lọ́jọ́ mẹ́ta láàrin oṣù kọ̀ọ̀kan bó ṣe wá ń bẹ nìyẹn títí tó fi dìgbà tí ọlọ́run ọba fi gbé ànábì Nuhun alayhi salaam tọ́lọ́run fi gbé dìde ní ànábì gbàtọ́lọ́run ọba gbé dìde ní ànábì òun náà ń lò bẹ́ẹ̀ ọjọ́ mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta náà ni títí tó fi dórí àná Muhammad sallallahu alayhi wa sallam gbà tó dórí àná Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá bá pa òfin ọjọ́ mẹ́ta mẹ́ta yẹn rẹ́ ó bá fi rọmọdọ́ọ̀nù kásẹ̀ òfin yẹn lẹ̀ ọjọ́ mẹ́ta mẹ́ta nínú oṣù kọ̀ọ̀kan alóṣù méjìlá oṣù kankan nìyẹn àtọjọ́ mẹ́fà oṣù kan àtọjọ́ mẹ́fà ọlọ́run wá fi rọmọdọ́ọ̀nù oṣù kan péré ó wá fi rọ́pò gbogbo oṣù kan àtọ́jọ́ mẹ́fà tàwọn tán tiwa sì ní àlùbáríkà ju tiwọn lọ torí pé òru kan bẹ́ẹ̀ nù òru rọmọdọ́ọ̀nù tí ò sírú òru yẹn náà àwọn oṣù tó kù. ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها ọlọ́run ò pé ń bẹ nínú àwọn òru míì tí mọ̀lẹ́kà gbogbo àwọn mọ̀lẹ́kà ó mọ̀ wáyé sánmà yìí kò ròyìn òru míì bẹ́ẹ̀ la fi mọ̀ pé ọlọ́run ṣoore fún mùsùlùmí púpọ̀ ní mùsùlùmí tó bá gbọ́ yí bẹ́ẹ̀. àdìrẹ́ tí ó béèrè béèrè wípé bóò ni àwọn èèyàn ṣe ń gbàwẹ̀ tí wọn lásìkò yẹn sáwọn náà máa jí sáàrì ni tó sì máa ń ṣínú lásìkò táwọn náà ń ṣínú orílẹ̀ akẹ́yọ̀ ọmọ ẹ̀dá èèyàn yìí sábà rí bákan <laughs> àbíbẹ̀kọ́ á ní àbùkátà sí àtìmọ̀ yẹn torí pé òfin tọ́lọ̀ ń fi ránṣẹ́ sí gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan ìkan òjọ̀kan ni èyí tó jọra wọn tó sì rí bákan náà ni tó rọ̀ mọ́rọ̀ gbàgbọ́ tí ń jẹ́ àtàwọ̀hídù awùlà àkídà yẹn ló jẹyọ kan tí ò padà bó ṣe rí bí bó láti sin lọ́run lónìí kan ṣoṣo bó ní àdéhùn kan wá gbọdọ̀ rí sọ́lọ́run bá tó dá wa sí àwọn òjíṣẹ́ ọlọ́run sí àwọn ànábì ọlọ́run sí ọjọ́ kẹyìn sáwọn màláyíkà bó ṣe rí látọjọ́ yà ànábì Adam alayhi salam sí ti ń jẹ́ kọ́dà bẹ́ẹ̀ náà ló ṣe rí títí tó fi dorí àná Muhammad sallallahu alayhi wa sallam kó yàtọ̀ ìgbàgbọ́ wa sí ti ń bẹ́ẹ̀nu sàárè nínú sẹ̀mí tó lè jẹ́ ìyà àbí kó jẹ́ ìkẹ́ bó ṣe rí fanabi Adam àti fún àwọn ànábì tí wọ́n lẹ́yìn rẹ̀ òun náà ló ṣe rí fún àná Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ bí táwọn òfin kọ̀ọ̀kan ti máa ń yàtọ̀ òun níbi ìjọsìn tara ìkírun ni ìgbàwẹ̀ ni ìyọ Zakat ni ìṣe hajj ọlọ́run ń ṣe níyàtọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ torí pé àwọn ẹ̀dá kọ̀ọ̀kan tọ́lọ́run rán wá láwọn àsìkò yẹn náà wọ́n yàtọ̀ síra wọn. náà so a bùkátà sí láti mọ̀ yẹn àmọ́ a máa rí fúnra mà wípé àwọn ahlul kitab tí sẹ̀mí ìran wọn pilẹ̀ látara Yaakub aleyhisselam fún anabi yakubu alayisalaam òun ni baba ńlá àwọn bani israel àwọn bani israel náà láti máa ń pè ní ahlul kitab méjì náà sì ni wá alayahudu àtàwọn nasọrọ anabi ṣàlàyé àwọn nǹkan kọ̀ọ̀kan sallallahu alayhi wa sallam tó já mọ̀ pé gbígbàwé àwa àti wọn kò jọra wọn láwọn sisi kọ̀ọ̀kan kò jọra wọn láwọn sisi kọ̀ọ̀kan lápèjúwe bíi sàárì jíjẹ táwọn gbogbo ló ń sàárì èdè lárúbáwá ni bíi àlùbọ́sà náà ti jẹ́ èdè lárúbáwá àlùbásọ̀lò ó di èdè lárúbáwá dá àlùbásà bẹ́ẹ̀ náà ni baálé àlùbáàlù inna baálé mi a sì pa àfẹ́ràn mùsùlùmí bẹ́ẹ̀ èdè mùsùlùmí là ń sọ yìí nìsín àwọn tí wọ́n ṣe mùsùlùmí nù wọ̀ àwọn òtí ẹ̀ fẹ́ rí ní ànábì látàn bẹ́ẹ̀ èdè rẹ̀ lẹ́ ń dọ́gbọ́n sọ yìí baálé rẹ̀ ń kọ́ ẹ kàn ní kó kàn hà fún díẹ̀ kó pe àyínká yìí jáde fúnra rẹ̀ ni báàlù rẹ̀ ń kọ́ ló bá parí so sàhúr wọn la sọ di sàárì táwọn bàbá wọn lẹ́yìn bó bá tu wọ́n ní oúnjẹ àjíjẹ kí fẹ́ràn àjíjẹ àwọn tí wọ́n ń jalè jẹ́ ni àjíjẹ ìyẹn ni wípé ilẹ̀ òní tí ìmọ̀tẹ́ láfẹ̀ mọ́jú lásìkò ni lájíjẹ oúnjẹ yẹn dè ní wọn ò yí padà lọ́dọ̀ tí wọn sọ pé dè tí wọ́n sún méde lárúbáwá anabi ni tasaharu fàyínà fi sàhúrì bárùkà anabi ni ẹ máa jíjẹ sàárì o torí pé bí kẹ́ máa jíjẹ sàárì alibarika ń bẹ ń púpọ̀ nínú hadithi mi ó ní yàtọ̀ tí ń bẹ láàrin àwa àtàwọn tí wọ́n ṣe mùsùlùmí láwọn alòkìtà níbi ìgbàwẹ̀ wa ni pé àwọn èyí jẹ sàhóòr àwa sì máa ń jẹ sàhóòr ìkẹnu wọn bá mi ń ṣiṣẹ́ tí ò tí ì pẹ́ yìí wọn níbo lẹ́ ń gbàwẹ̀ yín rí láwọn máa ń gbà látago méjìlá òru níbo lẹ́ ń sínú sí ó lẹ́ni tó bá fẹ́ gbà dáadáa yóò ṣẹnu lágo mẹ́fà aago mẹ́fà rọ̀lẹ́ ìgbàwẹ̀ ò ní principles kò ní yardstick bá a bá bí bẹ́ẹ̀ ni tọ̀ ń léèrè gan ní ìsìn níbo lẹ́yìn rẹ̀ wà nù bible ó súnmọ́ kó mọ́ lè fún wa ẹ̀rí tiwa láti kà fúnra wọn nù hadith yẹn ìsì tún bẹ́ẹ̀ nù Qur'an. وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر nínú kuraani yẹn ẹ máa jẹ ẹ máa mu títí tí òwú dúdú àtòwú funfun tẹ́fì lè ṣe yàtọ̀ láàrin méjèèjì tẹ́fì fàájà rí èèyàn ẹ̀rí ń bẹ. thumma atimmu siyama ila layl ẹ wá pé àwẹ̀ yín gbígbà láti gbà yẹn títí tóru òfìrù. kí ni òwà kí ni kí ni tí Islam ṣàlàyé rẹ̀ fún wa náà rẹ̀ sí wa eléyìí ò sí lọ́dọ̀ tiwọn ó ní ẹ̀yin jẹ́ sàárì ni ó láyìn mùsùlùmí lẹ́yìn jẹ́ sàárì mo ní yóò wá tí mo fẹ́ mú náà nù sadaqa rasulu sallallahu alayhi wa sallam ní tí mo fẹ́ mú náà má sọ mí mọ́ àwẹ̀ ti ń yàtọ̀ sí kíni ó yàtọ̀ sí tiwa ẹ̀yin jẹ́ sàárì àwa sì ń ṣe kíni ẹ̀yin sì lè sínú lágo méjì ọ̀sán àwọn kan máa ń sínú lágo méjì ọ̀sán àwọn kan sì ní àwẹ̀ funfun tiwọn lọ́dọ̀ tiwọn àfẹ̀wò àwẹ̀ funfun wà n tó mú kí funfun fi lè wà bóyá dúdú àti pupa ní òfẹ́ máa bẹ̀ àmọ́ lọ́dọ̀ tiwa kò sí àwẹ̀ kan ní jẹ́ dúdú ní jẹ́ funfun àfi àwẹ̀ ọ̀ràn èèyàn àbí àwẹ̀ kí èlé ti ń jáwẹ̀ súnà tó láti máa ń gbẹra wa ló ń gbẹ pé kódà ìwọ tọ́lọ̀ ò bá dáadáa máa kó lè jẹun ní sàhóò bó jẹ́ kó dágẹ̀ omi mú láti fi mú súnà nábì ṣe sallallahu alayhi wa kí ìbáadá àwẹ̀ tiẹ̀ mọ̀ lọ fara pẹ́ ti tàwọn tọ̀hún. afáwọn abẹ́rẹ́ ọ̀rọ̀ tàwọn rọ́bì ọlọ́hu àn wọ́n gba hadith kan wá fún wa tí òjì ṣe lọ́wọ́ alẹ́ sọ́lá àti sàlám tó fi ṣàlàyé oore tó pọ̀ tí ń bẹ bí rọmọdọ́nù gbígbà. olùjíṣẹ́ ọlọ́run ní asiyam junna fala yarfuf wa idha kana yawmu ahadikum fala yarfuf wala yajhal والمر قاتله أو شاتمه فليقل إني صائم مرتين والذي نفسي بيده لخلوف أو لخلوف فم الصائم أطيب عند الله تعالى من ريح المسك يترك طعامه وشرابه وشهوته من أجل الصيام لي وأنا أجزي به والحسنة بعشر أمثالها حديث بين صحيح بخاري òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alayhi wa sallam ó ń sọ fún wa wípé sẹ́ rí àwẹ̀ yẹn tẹ́ rí yẹn jonathan protection ló jẹ́ ìsọ́ni àwẹ̀ gbígbà ìsọ́ni ìsọ́ kí ló jẹ́ ó sọ̀yàn kù bí ẹ̀ṣẹ̀ ó sọ̀yàn kù níbi àwọn àwà tí ò dáa ẹwà irúsìn ọlọ́run ọba kan bóyá ń rí àdánwò kan sí kejì látara ọmọ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í yalé yorùbá là ń sọ. So wọ́n ń pé báyìí ní báyìí ní wọ́n wá ní wọ́n rìn ìrìn kan rọ̀mùdọ́nù súnmọ́ á òun ẹ̀dá kan jẹ́ kí rọ̀mùdọ́nù ó lọ tán tí rọ̀mùdọ́nù bá lọ tán káwọn máa gbé ẹ̀bọ̀n ó kì í wọ́n ìpìlẹ̀ bọ̀ àbí káwọn máa gbé ìpèsè sàǹgbà tó sì bá fẹ́ ba yé yẹn jẹ́ gbogbo ọkọ̀ tí ò da tí tí ò da náà ń jẹ́ yóò wá yí padà káfílẹ̀ mẹ́rin ní n tí ò da mọ́ so wọn sọ fẹ́ni tí ń sọ̀rọ̀ yìí fún mi wípé ah allah akbar ẹ̀rọ ọlọ́run tí wọ́n ẹrú sọ ọlọ́run yẹn bà títí tó fi ní káwọn ọmọ gbẹ bọ nínú rọmọdọ́ọ̀nù ìṣe kó wá bẹ̀rẹ̀ ọlọ́run yẹn náà lẹ́yìn rọmọdọ́ọ̀nù láti sọ ẹ̀rọ rọmọdọ́ọ̀nù kó mọ̀ gbẹ̀bọ̀ rárá ṣé ìgbẹ́bọ òun ní tọmọ sọ́nà ni àbí kí tí ń jẹ́ mọ́lẹ̀ ọlọ́run gangan jókòó sẹ́mi ọmọ yẹn so asiyamu junna ìsọ ló jẹ́ àpáta àsọ ní gbígbà ìwé jẹ́ kódà ètò máa ń sọ̀yàn sọ aburú àwọn aláburú ẹ̀dá gbogbo ẹni bá jẹ́ tí máa ń fi àwẹ̀ sí lọ́run láyé ní máa ń sọ̀rọ̀ fáwọn ẹni ibi láti sọ́mà ní máa ń sọ̀rọ̀ fáwọn ẹni ibi láti sọ́mà ọlọ́run ṣe ń rọrùn fún bó ṣe lè máa kí ni wákàtí márùn rẹ̀ déédéé ìmọ̀ gbàwẹ̀ rọ̀mọ̀dọ́nù rẹ̀ náà kò tẹ̀tì bákan náà ìmọ̀ gbàwẹ̀ súnà ó ti di ń tọ́lọ̀ ṣe rọrùn fún irú ẹni bẹ́ẹ̀ àwọn aláburú ẹ̀dá wọ́n mọ̀ páyà rẹ̀ ni torí pé agbọ́nrin kan nínú agbọ́nrin ìsọ ọlọ́run ọba ó ti jura rẹ̀ sí òun ló fa chimana fi wá látọ̀ jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bó bá dijọ́ tí kanú yín bá ń gbàwẹ̀ ìbá àjẹwẹ̀ èlé ìbá àjẹ Ramadan fala yarfuf ìwà ìsúnmọ́bìnrin kó mọ̀ wù lásìkò yẹn arrafaf ó jẹ́ baálé eléyìí ló ń gbàwẹ̀ lọ́wọ́ ló wá ní bí ìyàwó rẹ̀ ti múra sí bákan fún ààrẹ ń sọ̀rọ̀ kódà ìmọ̀ràn ńláńlá ni pé kó fi lélẹ̀ kọjá mọ́ṣáláṣí <laughs> lọ́mọ sí tìláwà ó ní sí títí dalẹ̀ bẹ́ẹ̀ ni ti dalẹ̀ kódà sínú ní mọ́ṣáláṣí kó tó wálé fala yarfur wala yajhal má sì wù wàhálà ìmọ̀kan sáwọn èèyàn aláwẹ̀ ìwù wàhálà ìmọ̀kan ọ̀rọ̀ tó ọ̀rọ̀ táì tọrọ bẹ̀rẹ̀ sí búyàn ńláàlì rẹ̀ ó sì jẹ́ aláwẹ̀ gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ kódà òjíṣẹ́ ọlọ́run ní bàbá rẹ̀ ní tí ó bá bá aláwẹ̀ jà abóbúléèbú falyakul inni sa'imun marratayn èyí tí islam ní kó fi respond kó fi react ní wípé ah wọn náà sì mọ̀ wípé àyè sábà tutù nílé wa o àyè sábà tutù àmọ́ bó ṣe bá mi tọ̀ eh, tọ̀ ipò tí mo wà ní kó náà wà wípé wà láì yóò bá ṣe pàfà ń gbà rẹ̀ lọ́wọ́ bá ṣe pàlà yìí jáláwẹ̀ lásìkò tá a wà yìí ìyẹn ká àsọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí kó gbà àwẹ̀ ń ṣiṣẹ́ nìyẹn lára èèyàn yóò kọ́ yẹn ní farada yóò kọ́ yẹn ń sùúrù ẹ di pé lásìkò àwẹ̀ jàgídíjàgá máa dínkù nígbà tó yí bá ti pààyàn tó gbára rẹ̀ rọ inni sọ ìmọ̀mọ̀rọ̀tẹ́n anabi ni máa kpara rẹ̀ lẹ́ẹ̀mejì aláwẹ̀ ni mí dákùmọ̀ bá tiẹ̀ lọ aláwẹ̀ ni mí dákùmọ̀ bá tiẹ̀ lọ. anabi wa ni sallallahu alayhi wa sallam walladhi nafsi biyade mo fẹ́ntẹ́ mi mi bẹ lọ́wọ́ mi búra ẹ̀kọ́ kan nìyẹn gbogbo ẹni tí bá ń tàn mọ́ pé mùsùlùmí ló ń jẹ ẹ fi mi búra lẹ́yìn ọlọ́run bó ti wù kí nǹkan kó káyàn láyà tó bótú kí nǹkan nì kó bá bàrà lẹ́mìí èèyàn tó ó lè jẹ́ nǹkan tí Islam ló dá ó sì lè jẹ́ nǹkan tí Islam ní ò dá ó lè jẹ́ nǹkan tí tọ́lọ̀hún gan lòun fẹ́ràn ó sì lè má jẹ́ nǹkan tọ́lọ̀hún fẹ́ràn. إن أول بيت وضع للناس للذي ببكة مباركة ilé àkọ́kọ́ lórí ilé ayé yìí tọ́lọ̀ ń kọ́ fi foundation rẹ̀ lẹ̀ wípé ẹ máa jọ́sìn láyè yẹn náà ní Kaaba ọlọ́run fẹ́ràn rẹ̀ púpọ̀ ọlá tó sì rọ̀ mọ́ Kaaba kò rọ̀ mọ́ gbogbo mọ́ṣáláṣí tó kù síbẹ̀síbẹ̀ Islam gbà wá láyè ká Kaaba búra. o lè fana Muhammad búra sallallahu alayhi wa sallam ó ní bóun ní Qur'an ìròyìn ọlọ́run ní Qur'an lóòótọ́ ọ̀rọ̀ ọlọ́run ni ṣùgbọ́n kò sínú sísí àwọn ẹni rẹ káfí wọn búra tó bá ti bí káfí Quran búra ni tala mariri rẹ ẹni tọ́lọ̀ sọ Quran kalẹ̀ fún kọ́ anabi <laughs> sallallahu alayhi wa sallam nígbà tí ń sọ láyè yìí àti láwọn àyè míì nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ wípé wàlẹ́dì nafsi bìyàdì àbí níbo míì kó ní wàlẹ́dì nafsi muhammadin bìyàdì èsì tí ó sọ pé wàlẹ́dì wàlkàbàtà pa mo sì fi kábà búra kó má darí ìbúra rẹ̀ sọ́dọ̀ ọlọ́run tó dà ànábì yìí ṣe àbí níbòmí ànábì lọ sọ pé wa rabbil káàbà mo fi ọlọ́run ọba tó dá káàbà mo fi búra nbẹ nù ọ̀rọ̀ táwọn sálàfà máa sọ mo fi ọlọ́run ọba tó dá káàbà mo fi búra tó irú ẹ̀ lànà bí ló kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ ń bí pé ọlọ́run tó dá yàn náà la búra gbogbo àwọn ẹ̀dá tó bá kù lẹ́yìn ọlọ́run àfi wọ́n lẹ̀ sáyé wọn ni ọlọ́run tó dá wọn tó dá yàn náà ni àfibúra òjíṣẹ́ ọlọ́run ní làkòlúùfù fámisọ ìmì yíyípadà òórùn ẹnu aláwẹ̀ alkhuluf taghayyuru raihatu fami sa'im yíyípadà òórùn tí ń bẹ lẹ́nu aláwẹ̀ yorùbá ní ó rọ̀ṣẹ̀ kò ní jọ bí gbàpọ́sẹ̀ jẹun tán ó mọ̀ mọ́ púpọ̀ níwájú ọlọ́run kódà bí tó mọ́ dé tó dùn mọ́ lọ́wọ́ bá nú dé lóòórùn nì min rihil misk òórùn àlímísì kì í bí ti máa dùn mọ́ wa nú tó kò dùn mọ́ lọ́hún tó òórùn tí ń yí pa rẹ̀ aláwẹ̀ òjíṣẹ́ ọlọ́run wá ní tó fi rí bẹ́ẹ̀ ni wípé aláwẹ̀ nǹkan mẹ́ta ló fi ilẹ̀ fọlọ́hún tó sì láǹfààní sí tó sì lágbára lórí kó wá fúnra ẹ̀rọ ń jẹ sílé ni a jẹ́ ẹ̀ láti ìgbà tí àlùfájìrì ti yọ lẹ́nu ẹni tó bá lóun jẹun lẹ́nu bóyá kó mọ̀ páwọn ẹ̀bẹ̀ ń ta ni àfọlọ́ àánì ọlọ́run ló fún ní yìí oúnjẹ ọlọ́run sì foríjì àmọ́ kéré tó bá ti lè sọ fún wípé a ó gbọ́ kó wọ́n ti rúṣù látàlẹ́ àná tó wá ń jọ̀sán yóò síwọ́ kí ni oúnjẹ jíjẹ ni talent tí ó mú tó bá tẹ̀síwájú ti ń jẹ àmọ́ títorí tọ́lọ́hún wàṣàrọ́ọ̀bà oríṣiríṣi nǹkan múmu ti ń wu ẹ̀mí wa láti rí lónìí tá a lè mu tá à ń sọ wípé ah, ńgbà bá sínú tán lobiri máa mu kínní bẹ́ẹ̀ náà lóbìnrin èèyàn jíṣẹ́ ọlọ́run ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ wípé torí pé ẹni bẹ́ẹ̀ ó fi jíjẹ rẹ̀ múmu rẹ̀ àti ìgbádùn tó yọrí lára ìyàwó rẹ̀ ó fi ilẹ̀ min ajili torí tèmi torí tèmi min ajili kì torí tèmi ọlọ́run kódà kìí ṣe torí sallallahu alayhi wa sallam torí tèmi ọlọ́run ẹ̀kọ́ míì láyé yìí ó ní wípé eyín tí ọlọ́run bá mọ gbogbo eyín tí ń jẹ́sìn lé lórí òun náà ní ikhlas kásàfọ̀ mọ iṣẹ́ ẹ̀sìn fọlọ́run ọba nìkan kárí mi ni ṣe ń gbọ́ mi ni kátàrà ìrówó ni kátàrà ìrípò ni gbọ́dọ̀ sínú sẹ́sìn yẹn kí yìí máa bẹ lórí tayé nìkan tẹ́yì ìyẹn nìkulẹ̀ orí ìpìlẹ̀ yẹn náà ọlọ́run ọba máa ti ń jẹ́ àwẹ̀rẹ̀ lórí min ajili tìtorí tèmi a jẹ́ pé ó yẹ kí mùsùlùmí kó máa gbà wẹ̀rẹ̀ tìtorí kíni tìtorí tọ́lọ́hún wọ́n gbà torí ẹ̀dá kan ah, bó bá ṣe pé òun kírun torí ẹ̀dá mi ah, àwẹ̀ òṣè gbà torí ẹ̀dá mi wọ́n lè pẹ́ ń gbọ́ wá ẹni tí bá ń wá mọ́sálásí wa déédéé ẹ̀yìn tí wọ́n ń sẹ́ fún un ṣùgbọ́n àwọn kan máa ṣe bẹ́ẹ̀ láwọn níjọ níjọ ẹ̀sìn yẹn wọ́n tó bá jọ́ mọ ìjọ ó ti máa rí iṣẹ́ kọ́ńtrátì gbà lọ́dọ̀ àwọn jẹ́ tí ò bá jẹ́ tàwẹ̀ òrí bẹ́ẹ̀ nínú iṣẹ́ ìjọsìn wa àwẹ̀ ló pamọ́ jùlọ jù lẹ́yìn tí ń jẹ́ imani àwẹ̀ ló pamọ́ jùlọ jù ìjẹ́ la rí lónìí à ń fojú panú a sì ń wo àwọn ìyàwó wa ń ran àlè súnmọ́ wọn lọ́sàn-án wẹ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀gbẹ́ngbẹ́ wa àlè jẹun àmọ́ táyọ̀ fẹ́ gbà á lẹ̀ kó lọ́wọ́ wa sórí bẹ́ẹ̀ sórí gbà kọ́lọ́kù tún gbogbo wa ṣe. àṣìyàmùlí olúwa wa subhanahu wa ta'ala ni gbígbà àwẹ̀ yẹn tèmi ọlọ́run ọba ni wà á na ájìzì èdè èmi fúnra ara mi ti ń sin ẹ̀dá lẹ́sàn àwẹ̀rẹ̀ tó bá gbà ẹ̀kọ́ mi lábẹ́ eléyìí ṣé ìrun kíkí zaka yíyọ hajj ṣíṣe sọlọ náà kọ́ ní ó san wá lẹ́sàn rẹ̀ ni ṣé ọlọ́run fẹ̀sán rẹ̀ rán ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá rẹ̀ tó dání ìdẹ́bí pọ̀ ìdùnyẹ́nu ìkọ́mọ orúkọ mẹ́ra ìnáwó dáadáa sáwọn opó ìtúmọ̀lẹ́bí ṣe ìṣe dáadáa sóbì ìmọ̀fara ni aládùúgbò ìrìn tó ló sàwọn èèyàn sùtá lójú ọ̀nà mú kúrò fún wa ṣé ọlọ́run ń fi ládàá rẹ̀ rán ànábì kan sí wa ni òun náà ni ó sàn wá lẹ́sàn rẹ̀ àmọ́ ìsàdáyẹn rí àwẹ̀ ń bí ó jẹ́ àmọ̀ wípé àwẹ̀ gbígbà ní ọ̀pọ̀lọpọ̀ ládàá àti ọlánú lórí àwọn ẹsẹ̀ ìjọsìn tó kù àtọ̀ o àtọ̀ fún kíni torí ipò kẹta làwẹ̀ wá jẹ́ nínú kùmárà àrùn tí ń jọ́sìn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú òpó alákọ̀ọ́kọ́ tápé ní ṣahada náà lọ́rọ̀ tawhid ọ̀rọ̀ àkídà bẹ́ẹ̀ bá kọ́ kú tó kú sínú tí wọ́n bù mọ́lẹ̀ sínú sàárè ló kọ́ gbìdánwò lórí yìí torí tó bá jọmọ kí ó ilé ìfilé fẹ́ máa ṣèyàn ní bákàbákà nígbà tó jìṣẹ́ lọ́run sọ wípé awwalu ma yuhasabu alayhi la abdu yawm al-qiyamah as-salah pé nǹkan àkọ́kọ́ tí ọlọ́run kọ kọ́ gbàṣẹrù sẹ́ẹ̀rú fún lélórí lọ́jọ́ alkiyama òun náà ní irun kíkí tó bá rí irun yẹn kí dáadáa gbogbo iṣẹ́ rẹ̀ tó náà ó wò iṣẹ́ rẹ̀ náà yẹn bá ti mẹ́hẹ tó bàjẹ́ inú sẹ́sìn rẹ̀ ìbéèrè wa wáyé pé ah, nígbà wo fẹ́ nípa ọ̀rọ̀ tawhid sàárè níyì so lẹ́yìn ìgbà tọ́lọ́ bá wá palẹ̀ ayé rẹ́tẹ́ tó ṣe gbéǹde wa eh, òpó kejì tí ń jẹ́rùn kíkí níbèrè ọ̀wá ilé lórí kó tó wá kan pé èèyàn gbáwẹ̀ tó ìṣe àdáyẹnrí ọ̀rọ̀ àwẹ̀ ń bí ń pe àkíyèsí èmi àti wọ́tá jẹ́ mùsùlùmí síbi wípé ká sọ àwẹ̀ wa kó má bàjẹ́ ká má padà kú sínú àwọn tó ṣe wípé wọ́n febi panu lásán àbí wọ́n gbẹ́ra walhassanatu bi ashra amthaliha gbogbo àtàdà bá ń gbàwẹ̀ sí ìjáwẹ̀ rọmọdọ́ọ̀nù ni ìjáwẹ̀ ìléni tí ń jáwẹ̀ súnà ni gbogbo dáadáa tó bá ṣe lẹ́yọ̀kan dáadáa rẹ̀ ìlọ́kùn mẹ́wàá ní òfin àgbà. tábà gbọ́ hadithi yìí dára a wípé bẹ́ẹ̀ bá rí àwẹ̀ tó rí àwẹ̀ kan sọ dáadáa nú àwẹ̀ rọmọdọ́ọ̀nù rẹ̀ àti èyí jẹ́ rọmọdọ́ọ̀nù torí pé iṣẹ́ dáadáa kan ni lóòjọ́ a jẹ́ wípé ládàá mẹ́wàá àwẹ̀ ló fi máa gbà ládàá àwẹ̀ mẹ́wàá òun ló fi máa gbà bọ́lọ̀mọ́ wá bá ẹ̀dá ṣe torí àwọn ẹ̀kọ́ tí àwọn afá ń ṣàlàyé nínú àwọn tírà òfin Islam sọ pẹ̀lú àwẹ̀ rẹ̀ àwẹ̀ jẹ́ twenty nine àbí ọgbọ̀n náà ló pé kẹwàá wo ládàá ọjọ́ kọ̀ọ̀kan mẹ́wàá mẹ́wàá ẹ̀ times mẹ́wàá pẹ̀lú ọgbọ̀njọ́ ọlọ́ọ̀bá yìí sọ̀bà alábòsí torí kárí òfin ọlọ́ọ̀bá sọ lórí kankan ní tó ṣòro sí láwùjọ ni bẹ́ẹ̀ bá wa gbìyànjú èsù ń gbé egbò rẹ̀ wá láti kọ́ dí oúnjẹ ẹ̀mí rẹ̀ lógun orí ńláńlá ni alhafiz ibn hajar kọ́lá kó bá kẹ́ bàbá yìí àgbàfà wọ́n dá kọ́nù tíra wọn tí wọ́n fi rọ́n kọ́mẹ́ntìrì lórí sọ́yìn Bukhari tí wọ́n pè ní Fatihul Bari wọ́n ní àfàwà ibnu al-Arabi ibnu al-Arabi ó yàtọ̀ sí ibnu Arabi alif wàlámù náà ni yàtọ̀ láàrin méjèèjì àmọ́ alif wàlámù tó ṣe yàtọ̀ láàrin ọkọ̀ méjèèjì ni ibi tí kìnnìún àti kejì wọ́n fi sí. Si ó yàtọ̀ síra wọn bílẹ̀ àti sánmà ni Ibnul Arabi tí àfáwà Ibn Hajar tán fẹ́ mọ́rọ̀ wọn wáyìí àgbà fàásùnà ni wọn tí wọ́n sì ń gbọ́ àgbọ́yé fíkì wọn sí lánàá màlìkíyà àmọ́ Ibnu Arabi tí ò ní alifu wàlám èsùn ńlá kan lórí ilẹ̀ ni kódà wọn padà dájọ́ kú fún ni yẹn làwọn alákìídá sufi tí wọ́n sọ pé ọlọ́run bẹ inú àpò mi ọlọ́run bẹ ní toilet kódà cross àgbélébùú tí ń bẹ lọ́rùn ọmọ ìjọ catholic ọlọ́run wà nù ẹ ọlọ́run bẹ nù ẹlẹ́dẹ̀ gẹ́tí gbogbo wíkúwí náà wọ́n ń bi léèrè ó ní bó ti rí náà nù wọ́n pa ni ṣẹ́gbẹ́ ń bẹ láàrin yìí àfáà kan àti pòkì mi so wọn ò ṣe ṣe kí ni ṣe fi ṣera wọn kọ́ fi wéra wọn so Ibn al-Arabi ọ̀rọ̀ wọn la fẹ́ jàǹfààní rẹ̀ lórí hadith yìí wọ́n ní àwẹ̀ gbígbà ń jẹ́ odi ìsọ́lóòtọ́ kù nínú náà torí pé àwẹ̀ imsakun ani shahawat òun ní káyàn lọ́wọ́ kò níbi kíni ojú kòkòrò Allahu akbar wan naru mahrufatun bi shahawat iná sì rèé gbogbo tó rọ kiri ká ná nǹkan ojú kò rọ kiri ká ná kò sí tó rọ kiri ká ná láyé tí ewu yàn ẹ wọ àwọn alágbèrè wọn yẹn sáwọn obìnrin wọn náà dánú lẹ́nu ẹ bá tó ṣe pé gbogbo nǹkan oní nǹkan náà ni máa ń wò wọn náà bá ronú jinlẹ̀ dáadáa ọlọ́run sọ̀rọ̀ fún wọn ọlọ́run bùn ní nǹkan kan náà tí ò àwọn ẹlòmíì tó gbogbo nǹkan tó rọ kiri ká lẹ́nu láyé gbogbo tí ó máa ń wọ ẹ̀dá ni so àwọn ojú kòkòrò wọ̀nyí ẹ̀mí mi fẹ́ ohun ẹ̀mí mi mo fẹ́ nìyí àwẹ̀ máa ń sábà káyàn lọ́wọ́ kú àti ṣe èèyàn kan ó nínú fìtínà tó ní láyé níwá zìnà wíwò olówó a máa ń bà òun jẹ́ pé bò ló ń ṣe fẹ́ yíra òun sọ ó lẹ́gbọ̀n nǹkan wá wálé láti skul òun á complain fún olóhùn òpó náà tún gbẹ́sìn yìí díẹ̀ jù ń lọ olówó ni tó bá wá rí bẹ́ẹ̀ tí wọ́n ti fẹ́ pẹnu lẹ́mìí máa gba àwẹ̀ gbogbo monday àti thursday wọ́n ní àfọwọ́n ni mo dúpẹ́ fọlọ́hún onígbà tóun ti mú àmọ̀ràn yẹn lò tóun lè mọ́ gba monday and thursday torí mi sábà ń ṣàkíyèsí rẹ̀ kéfò monday and thursday di mo ṣe ń sọ̀rọ̀ yìí tí mo sì mọ́ lórí ẹ̀ ti lọ́dún mẹ́wàá sẹ́yìn àfi tó bá rẹ̀ nìkan ló kù ó lóun fi ń dáàbò bo ra òun ni pé lọ́jọ́ monday kò sẹ́ni tóun fẹ́ rí tó fẹ́ ń wọ òun torí pé bóun ọlọ́run ṣe gbàwẹ̀ yìí ló mọ̀ wà lẹ́mìí tó òun fẹ́ káwẹ̀ yìí bàjẹ́ òun fẹ́ kó bàjẹ́ òun fẹ́ kó bàjẹ́ ó ní kódà nínú àdéhùn ọlọ́run nígbà tó ń kọ́ bẹ̀rẹ̀ sí í gbàwẹ̀ yìí ìgbà yẹn ni àwọn alágbèrè obìnrin náà dandan wá fẹ́ máa pọ̀ sí gan láti máa wà tí wọ́n á fira wọn bẹ́ òun tí ah, wọ́n á wò pé àdéhùn lélẹ́yìí o ìjọ tóun tí ìbẹ̀rẹ̀ àwẹ̀ tó fi máa tí wọ́n fi gba àdìsí yẹn gbọ́ wípé ní ti ń jáyọ̀ gbígbà odi ló jẹ́ odi ìsọ ló jẹ́ fún yàn kó bí ẹ̀ṣẹ̀. wọ́n nínú àkójọpọ̀ ọ̀rọ̀ oní pé tí ẹ̀dá bá ti lè rí ẹ̀mí ara rẹ̀ dìlámúrè tó kó ara rẹ̀ ń janu kó níbi yìndòyìndò ayé àálà ayé irú ẹni bẹ́ẹ̀ ó ti di ẹni tí ọlọ́run ọba ti bò láṣìírí tó ti sọ kónú náà lójú àlùkìyàmà ẹ̀ńtọ́lọ̀ bá ti sọ́kù nú ẹsẹ̀ láyé ń bí hatman by necessity ló jẹ́ alùkìyàmọ̀ náà ọlọ́run sọ́kù nù náà àmẹ́ntí àánú ọlọ́run bọ̀ bá lépa bá láyé tá a wà yìí tó kúkú ẹlẹ́ṣẹ̀ ní tó súnmọ́ jù náà ni pé yóò tọ̀ náà wò tí ò bá ti gbèrè sínú náà yóò tọ̀ náà wò bó bá wù ọlọ́run àmọ́ tó bá ṣe wí pé ní tó tẹ̀ sí ó wá jẹ́ danger zone àyè kan téèyàn ò gbọ́dọ̀ wọ́bẹ̀ẹ́ ìyẹn fi ọlọ́run ọba ṣeré tó bá ṣe pé irú pé à ń fọ ọlọ́run ọba ṣeré ló bá kulé lórí ó mòdì sọ ọlọ́run ó takọ ọlọ́run orí ẹbọ ló kulé lórí irú ẹni ò tiẹ̀ ní rí àánú ọlọ́run pé ó jáde kò nùnà tó ká gbìyànjú ká ṣọ́ ẹ̀mí wa ká ṣọ́ ìgbàwẹ̀ wa ká lè kó sínú ẹni tí ó là láyé ń tó sí là lójú àlùkìyàmà. ẹ̀dẹ̀ wá hadith mi wá látọ̀dọ̀ Abu Hurayrah radiyallahu anhu tó jíṣẹ́ lọ́n sọ wípé idha dakhala shahru Ramadana futihat abwabu as-sama' wa ghulliqat abwabu jahannam wa sulsilati ash-shayatin bóṣù Ramadan bá ti wọlé látàlẹ́ àná báyìí tí wọ́n ti rí oṣù tá ti ní àníyàn pa gbàwẹ̀ lónìí tá sì ti ń bẹnu àwẹ̀ yìí gbogbo sánmà lẹ́kùn lẹ́kùn tó wà àlìjẹ́nà sánmà ọlọ́run bó sì kalẹ̀ gbogbo lẹ́kùn ọ̀nà tó lè líìdì sínú jahannam ọlọ́run bó ti gbogbo àwọn èṣù bá bàbá wa ti máa ń tú ni ọlọ́run fi wọ́n sínú sẹ́kẹsẹ́kẹ́ wọn ò ní ríṣẹ́ aburú ṣe àdéhìí ń bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ yìí muslim àwọn afẹ́ wa ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí hadith yìí àpé nǹkan mẹ́ta lòjíṣẹ́ ọlọ́run ọba sọ nù hadith yìí wípé ó máa ṣẹlẹ̀ nù Ramadan tí ó sì ní máa ṣẹlẹ̀ nínú àwọn oṣù tó kù idha dakhala shahru Ramadan kó tó ka Ramadan oṣù méje láti lò síwájú àbí mẹ́jọ láti lò síwájú torí pé oṣù kẹsàn-án ni Ramadan ń jẹ́ lóṣù ojú ọ̀run àti lu mẹ́jọ síwájú lẹ́yìn Ramadan a tún míì anambi si si a danyari yɛ osu rɔmɔdɔn nìkan ó wá ní nǹkan mẹ́ta kí ó mọ̀ ṣẹlẹ̀ inú rẹ̀ nǹkan alákọ̀ọ́kọ́ tó sùn yìí bá ti lé gbogbo ohun ń jẹ́ lẹ́kọ̀ọ́ àlìjẹ́nà téèyàn ó fi rí ìwọ̀ ọlọ́run sì kalẹ̀ nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn nǹkan ẹlẹ́ẹ̀kejì ni wípé gbogbo ọ̀nà tó lè lídì sínú nọ́fẹ̀dà ọlọ́run bá ó tì lẹ́yìn náà gbogbo àwọn èṣù tí máa ń gbàyàn lọ́gbọ̀ngbọ̀n kéèyàn ṣe aburú téèyàn ó fi ní ọlọ́run ọba wọ̀ ọlọ́run ó tì wọ́n náà mọ́lé ńgbà bá ti kó sẹ́kẹsẹ̀ síyàn lẹ́sẹ̀ ló fẹ́ ṣe má kò lè lágbára aburú kan láti ṣe wọ́n wà ní house of arrest àwọn àáfàá olùmọ̀ọ́nù Islam wọ́n ní kí ni túmọ̀ hadith yìí ń bẹnu wọn tí wọ́n sọ wípé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí Ànábì dá hadith yìí ń jẹ́ àpẹẹrẹ fún wíwọlé oṣù rọmọdọ́ọ̀nù ni ìsì ń jẹ́ ọlá tọ́lọ̀ ń ṣe fún rọmọdọ́ọ̀nù nìkan lórí gbogbo àwọn oṣù tó kù torí ńgbà tí àwọn tí ń jésù tọ́lọ̀ bá ti dè wọ́n mọ́lẹ̀ wọn ò ní ráǹfààní àti máa ṣe àwọn mìíní sùtámá àti máa da ṣẹ́ẹ̀sì rúmọ̀ àwọn mìíní lójú wọn ò ní ráyè rẹ̀ mọ́ pèsè rí náà nìyẹn afáàyè tí wọ́n sọ̀rọ̀ yìí alqadi iyad nínú àwọn àgbàfà súnà ni wọn torí pé ẹni tí ṣàìtọ́nù fẹ́ máa da sẹ́rú mọ́ lọ́wọ́ ní sẹ́ẹ̀sìn náà ni mùmìnì sẹ́rẹ̀ tí ò bá jẹ́ mùmìnì èso ní pírọ́blẹ́mù pẹ̀lú ẹ̀ gbogbo ẹni tí ò bá jẹ́ mùsùlùmí tí ò ní ròyìn yìí mọ́ni lára òun gangan irinṣẹ́ ló jẹ́ fésù so kí ló ti fẹ́ máa dà láàmú fún àmọ́ wọ́n tó pé ìní tẹ̀lé ọ ìlànà tọ́lọ́wọ́n bá fi rán baba ńlá wa nàbí Adam tí anamu sallam wá jẹ́ ní tọ́lọ́wọ́n fi parí ìlànà yẹn onífẹ́ máa tẹ̀lé àwa yẹn náà lájọ níwọ́ pẹ̀lú zu tó bá ti wá dínú oṣù Ramadan káàtì ẹ̀ ní kí Ramadan tó dé oṣù fún ọ láǹfààní láti rí àwọn iṣẹ́ eré kan ṣe ń jẹ ń mu zúrì lè bọ́mọ lọ́wọ́ kó máa kí lásìkò asir yóò jẹ yóò mu bóyá láyé ló ti máa san asiri àti nígbà àti iṣẹ́ ìpapọ̀ ìgbà yẹn olùmọ̀ra yé sí àwọn kankan kan tó yẹ kó ṣe inú ẹ̀sìn tó bá ti nu Ramadan ọlọ́run ní kánàbí jẹ́ oyé wa wípé àwọn èṣù tí ń fa ìdíwọ́ fún mùmíní tí wọ́n ń ṣe mùmíní sùta tí òfin ní rọ́lọ́run sí yẹn wọ́n dè wọ́n ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ẹ rí i pé nu Ramadan náà ni mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí gidi ń gbádùn ẹ̀sìn jù ọlọ́ọ̀hìn ìgbà ènìyàn máa ń gbádùn àdìsìn lọ́run kì í sì ìdíwọ́ kan dàbí alára ọkàn ó balẹ̀ ìsúná ó sinmi kò ní lágbára àmọ́ tí ó bá jẹ́ ní Ramadan ìjàkadì téèyàn àtẹ̀sújọ́ mọ́ ń wọ̀ mọ́ lágbára púpọ̀ ò ní rí ṣe mo fẹ́ ṣe ò ní rí ṣe ok wá ṣe àmọ́ mọ̀ ṣe torí tọ́lọ́hún ẹ̀ ń jẹ́ kó ṣe àmọ́ ní àníyàn wípé kán lè yìn ọ́ lẹ́mìí ní àníyàn bó bá ṣe é ṣe bó ṣe ń ṣe iná kan lè fi ọjẹ lè dá ní mọ́ṣáláṣí ní àná bó ṣe ń ṣe yín náà kán lè sọ ọdún níwà sí àgbànú ìlú yín rọra máa ṣe bó ṣe ń ṣe yín náà kí mọ̀lẹ́bí lè rí ọ pé wọ́n nìkan ló fẹ́ràn mọ̀lẹ́bí jù ládàwọ̀ lèèyàn rí lẹ́yìn ogun tá à ń sọ yìí èèyàn rí nǹkan kan màá rọ́ a yùrọ́ ilé ahùbẹ́ wọ́n mọ̀ ní sàmàá sàmàá lọ́hùbẹ́ bó ṣe wà nù hadith anabi nìyẹn ẹni bá ṣe pé iṣẹ́ ìjọsìn rẹ̀ láyé tá a wà yìí ńgbà tí ń bẹ́ńlẹ̀ ayé káyé orí mi káyé orí mi káyé orí mi ti ń jẹ́ kárí mi náà ní mi ṣiṣẹ́ sìn rẹ̀ àbí káyé ó gbọ́ mi bí wọn ti rí láǹfààní àti rí mi orí rédíò mo wà ẹ jẹ́ ń ha dáadáa kí n dún dáadáa gbogbo ẹni bá ń gbọ́ mi kó lè mọ̀ pé olùmọ̀ ńlá ní sọ̀rọ̀ lórí rédíò kò sí ọ̀nà tẹ́sí ò ti lè dá sẹ́rú mẹ́ta lọ́wọ́ bí wọn bá tiẹ̀ rí mi lẹ́yìn ètò kán máa du fóònù mi kán máa pè mí ni pé áá ọlọ́mọ jogún mọ̀fẹ́ ni yìí o wọ́n mọ̀ dálá hàn o wọ́n mọ̀ rọ́gbé kalẹ̀ o ọlọ́run ní ń fi sẹ̀sìn lójú alìkìyàmà sàmà ẹlọ́hùn yọmọ alìkìyàmà ń yẹ̀yẹ̀ rẹ̀ torí pé ẹ̀sìn ní tèmi tọ́lọ́hùn kí ni ṣe fáwọn èèyàn fún kò ṣe máa ṣe tayé fún tayé kó ṣe tèmi tọ́lọ́hùn fún fún yìí ó ṣe máa fi tèmi tọ́lọ́hùn sin ayé torí lára àrífín ló jẹ́ fọ́lọ́hùn kí ẹ máa fi tó yẹ kí èèyàn ṣe fọ́lọ́hùn kí ẹ máa fi fáwọn èèyàn láyé àìmọ́ bàbá ọlọ́run ọba tó ni. àwọn kan nù àwọn afa wọn ló lè súnmọ́ wípé ntọ́lọ́ tí òjíṣẹ́ ńlá gbà lérò nù hadith yẹn wọ́n ní wípé ládàá pọ̀ bẹ́ẹ̀ ni àmójúkú ọlọ́run bá náà yóò pọ̀ fẹ́ dànù Ramadan ṣe wọ́n á rí àwọn èṣù yẹn nígbà tí ọlọ́run bá ti dè wọ́n ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ìmọ̀ ṣe àwọn ẹ̀dá lọ́nà àti ìmọ̀ ṣe wọ́n sùta yóò mọ níwọ̀n ó lè ṣe é ṣe kó ṣe pé wọn ò sí nínú gbèkùn kọ́mọ̀ nínú pé wọ́n dè wọ́n ṣùgbọ́n ìmọ̀ ṣe àwọn èèyàn láburú yẹn ìsìn wọn lọ́nà ìmọ̀ kọ́ wọn ní tí ò da ìgbéwà aburú sí wọn lẹ́mìí yóò dínkù nù Ramadan ẹja gbọ́rọ̀ yìí rẹ̀ dáadáa o tába di ọ̀rọ̀ yìí mú dáadáa ọ̀rọ̀ kí ó padà wá lẹ́yìn rẹ̀ láfi gbọ́ yé torí pọ̀rọ̀ tí ó padà wá lẹ́yìn rẹ̀ yìí ó lè máa dààmú làákàyè àwọn èèyàn kan wípé wọ́n ní ànábì yín sallallahu alaihi wasallam ó sọ pé tí Ramadan yín bá ti dé o nígbà náà àwọn wọn ní lágbára àti sábúrú sábúrú yìí wá ṣẹlẹ̀ ní rọmọdọ́nù ni sáwọn yẹn fọ́ra wọn ń gò lórí ni pé bóòlù sì wá fèsì sílẹ̀ yìí sọ̀rọ̀ pé mùsùlùmí tí interface ṣàlàyé ò bá hàn sí òun náà iyèméjì ó bẹ̀rẹ̀ sí ń dé sí lẹ́mìí nípa hadith yẹn ah, náà sì ni bínú ọmọdọ́nù làwọn kan ń nara wọn lánàá pa báyìí tó kù ṣe méjì tá a lọ sọ yọ kan báyìí bínú ọmọdọ́nù náà ló ṣẹlẹ̀ sí wọ́n sì sọ pé nínú ọmọdọ́nù kì í sábúrú so ló fi ṣe pé nínú àwọn ìtumọ̀ tí àwọn afáàmì fún hadith yìí ni wípé ó lè mọ̀ ṣe wípé àwọn màláíkà ọlọ́run pa wọn láṣẹ kí wọ́n de àwọn èṣù mọ́lẹ̀ ṣùgbọ́n agbára èṣù ní Ramadan yóò wà very very weak ọlọ́run wíkì ni ẹ̀ yóò sọ di ọ̀lẹ so wọn ò ní lágbára púpọ̀ lórí ọmọ ẹ̀dá èèyàn àìwá ní lágbára púpọ̀ lórí àwa tá a mùsùlùmí yẹn náà lórí gbígbàgbọ́ wa ṣe bá ṣe wárí náà ni agbára wọn ṣe wárí lórí wa àti bí òfin ọlọ́run bá ṣe jókòó sí láwọn àwùjọ kọ̀ọ̀kan síra wọn sí náà lágbára yẹn ló ṣe wíìkì síra wọn sí. àwọn ìwé àkọ́ yorùbá yìí bí rọmọdánù bá ń bọ̀ kò sí nínú tí islam faramọ́ ni béèyàn bá ní owó lọ́wọ́ tówó sì ní tùmà téèyàn fẹ́ fi sin lọ́hùn ìyàwó méjì ló nínú mẹ́ta ló nínú ọlọ́run ní kò dé ládé tán yányá ó pé mẹ́rin ni o ọmọ tọ́lọ́run sì bú ojú fifty lọ péré ó kàn chata odidi plane odidi plane kankan chata rẹ̀ pé ẹ̀rọ fẹ́ wáyà gbogbo rọmọdọ́nù ọdún yìí ó di mọ́kà mọ́kà àti mọ̀dínà láàmú olùpawọ̀ tá a sì lọ gbà á hmm? kò níyàwó ju mẹ́rin lọ kò tayọ sí ìdá ìsìlámù torí kò fẹ́ràn obìnrin púpọ̀ kò sì lójú kòrò ọmọ fífi péré náà ló ó bá kó gbogbo wọn lọ ṣẹfẹ́ fi wá àwùjọ yẹn wí àwùjọ tí ń bí wọ́n lẹ́yìn ọmọ sun ẹkún ní tẹ́yìn bá ń wọ ọjọ́ tiwa ọmọ mùsùlùmí lọ́sẹ̀ Ramadan yìí tí ó wọ̀ gan tí mùsùlùmí gan ní wọ̀ yóò wá fi kíní kan kékeré sórí báyìí ó lóun fi bọ̀wọ̀ Ramadan nígbà bá wo gbogbo tí wọ́n ń pe kíní kan skipi gbogbo tán àwọn kọkókọ tán pe àwọn aṣọ nì yóò wá fi bí skáàfù kan lórí báyìí ní àwọn atámọ́rùn nínú Ramadan á náà rí i mo lo skáàfù ni ẹni pé tí yóò bá sí rọmọdán ta ìwé wo gan ni bá tu síta àtàwùjọ tó ṣe wípé níwọ̀nba obìnrin tẹ́ẹ̀rì láwùjọ wọn ti ń jáde síta gan náà sẹ́lẹ̀ rojú wọn ni níwọ̀n obìnrin wọn tẹ́ bá rí ntàsẹ́ tó bá jáde sáwùjọ fúdìkà àbídìkẹ yìí sẹ́lẹ̀ rojú wọn. jẹ́ntẹ́yìn tí ẹ̀mẹ́ ń bẹ nínú aṣọ tó wọ̀ bóun lè ṣiṣẹ́ máa gbé nǹkan mí sí yẹn lẹ́nu àtàwùjọ tiwa tó ṣe wípé àfikà máa ra ọ ẹ̀bẹ̀ sọlọ́n kó tún gbogbo wa ṣe lápapọ̀ kó tó ka àwùjọ. sọlọ́ fi já sí wípé hadith yà mọ̀ gbọ́ yín nígbọ́ yín wípé yóò mọ̀ ìyàtọ̀ síra wọn ní gbígbàgbọ́ bá ṣe rí lọ́lọ́dẹ ní síra wọn àti gbàgbọ́ bá ṣe rí nínú ìlú sí ara wọn. àmọ́ síbẹ̀síbẹ̀ náà ti máa ń wọ àwùjọ wa náà alhamdulillah ìwà abiyamọ sábà kéré náà nù Ramadan torí wípé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tẹ́sìn òye náà ni wọ́n hùwà aburú jù wọ́n a sì máa sábà fún oṣù yìí ní ọlá ebi ó ti dé yóò sá padà lọ àmọ́ oṣù yìí abùn abùn oṣù yìí níwọ̀ rẹ̀ bó bá rọ́ọ̀tì báyìí yóò máa lójú ni á ní mọ́ bàmí láyé jẹ́ gbóróbìnrin olóbìnrin báyìí yóò máa lójú ni àyẹ̀mí náà níyàwó tèmi lé ó sì níyàwó tiẹ̀ náà lé náà tẹ́lẹ̀ kódà tí ó bá fẹ́ sí change ṣe fún yàn kò ní fẹ́ kí sẹ́yìn oṣù sóun lọ́wọ́ wọn ni ah inú oṣù mímọ́ la wà oṣù mímọ́ la wà ẹjẹ́ rẹ̀ wọ́n lọ tán Allahu Akbar tí kìíní bá ń bẹ lẹ́yìn four one nine yóò máa ṣe nso ẹ gbogbo àwọn ilé ọtí nínú àwẹ̀ wọn máa ń gbọ́ lídè ẹbí wọn lọ́lẹ́ lídè compulsory holiday ọ̀ràn yẹn ni tó sì sí ládá tí wọ́n gbà lórí pé wọ́n lọ́lẹ́ lídè ta ni ó mu ẹnna àwọn tí wọn ẹsẹ mu nso wọn amú ọ tí wọn kéré ló ń kàsá mùsùlùmí ti mú ẹjọkọ nù lẹni ìyàwó gbádùn rẹ mú gbádùn rẹ gbàgbó tí ń ṣe fún ìyàwó kò ní ṣe inú àwẹ̀ torí pé tí ń ṣe gbàgbó fún ìyàwó náà ni pé ńgbà tí ó bá ti dabara méjì ìyàwó rẹ wà kíní lójú rẹ báyìí nínà ni ńgbà tí nǹkan ti dára tán so nǹkan tí mo sábà wà lára nínú Ramadan kò tó súnmọ́ òun so ìyàwó gan máa ń pè é ọlọ́mọ ṣeun kí ọkọ la rí nílé yìí oníṣẹ̀tọ́ rẹ̀ yìí àṣẹ bàbá alágbájá tiẹ̀ wá dáa tó báyìí láyé àṣẹ kínú náà ni máa ń ṣe yín gbà mí ìtàgé máa ń ṣe bí pé ẹ mọ̀ yẹn rí mo náà ní èmi náà kọ́ ẹ èmi náà kọ́ alẹ́sù ni torí pé sùn ló ṣe ọtí olóṣèlú ọlọ́tí yó kìí sùn gangan ló mú fúnra rẹ̀ àmọ́jọ́ tán bá ti pé wọ́n rí oṣù báyìí pa sínú lọ́la inú àwọn tí ń tọ́ tí wọ́n wá dùn pé ah àwọn òkèrè wọ mùsùlùmí ó sì jẹ́ kí gbogbo ìsẹ̀mí ayé rẹ̀ rí bí rọmọdán ẹ̀kọ́ tí rọmọdán fẹ́ kọ́ wa nígbà àwọn wọ̀nyí. àwọn kan náà afa tún sọ wípé nínú rọmọdán tọ́lọ́wọ́n bá tó yíṣẹ́ ńlá jẹ́ yéwà aleyhi salatu salam wípé ọlọ́run ó sì lẹ́kùn gbogbo àlìjẹ́nà kalẹ̀ ó lè jẹ́ tùmọ̀ wípé ọlọ́run ó sì gbogbo ọ̀nà tí yẹn fi máa ń gbà sún mọ́ òun kalẹ̀ fún gbogbo àwọn ẹrúsìn rẹ̀ gbogbo àwọn ọ̀nà tọ́hát gbogbo àwọn ọ̀nà ìjọsìn tá a fi máa ń súnmọ́ ọlọ́run ní rọmọdọ́ọ̀nù ọlọ́run bá sáà máa ń sí gbogbo rẹ̀ kalẹ̀ jùlọ oníbèrè kan sì béèrè ó ní tó bá dẹ̀yìn rọmọdọ́ọ̀nù tarawih tá a máa ń dà pè ní aṣáájú lọ́dọ̀ wa síyàn lè máa kí náà lẹ́yìn rọmọdọ́ọ̀nù ó ní Allahu Akbar mo ní kò sígbà tí Islam ní kí èèyàn máa fi gbogbo oore èèyàn sùn tẹ́lẹ̀ kò yẹ kó máa jẹ́ ẹ̀kọ́ mùsùlùmí tó bá ti tó bá ti wo network news tán lálẹ́ ó tún nígbà tó bá gbọ́ àsọlátù khairu minan nawmi bíyàwó náà ò bá sì tí ò bá jẹ nírò ká dìde lórí bẹ́ẹ̀dì kò yẹ kó jẹ́ sẹ́ kò yẹ kó jẹ́ wa mùsùlùmí òun náà ni wọ́n ṣe ń rẹ̀ ọ́n káàkiri gbogbo ìgbà wọ́n mọ̀ rẹ̀ káàkiri wọ́n mọ̀ fẹ́ fèrè tí ò dá sí ọ létí torí gbogbo àwọn táwọn fi ṣiṣẹ́ aburú yẹn kò yẹ kí wọ́n náà sùn kò yẹ kó o sùn bọ̀lọ̀kù ó yẹ kó lásìkò tó fi máa jí àwọn ò lè sùn tó dábú tó fẹ́ ṣe fún ọ wọ́n bá fẹ́ dúdú aburúkọ yẹn wọ́n sùn wọ́n harun. inna nashi'ata al-layli hiya ashaddu wat'an wa aqwamu qila kódà bó jẹ́ pé akíṣà ìtàn ni ilé láǹfààní àti jí lọ́wọ́ kẹyìn ooru ẹ̀jẹ̀ ń ṣe tàájú tèmi ní ìsìn ó yẹ kó lè ṣe é ó jẹ́ mẹ́rin ni kí wútí rẹ̀ yọkan sí kó jẹ́ márùn má jẹ́ kí gbogbo òru rẹ̀ kàn já sí wípé oorun nìkan náà ni tí wọ́n ń béèrè pé sí lẹ́yìn Ramadan sátúlẹ̀ máa kí tààrọ̀ wẹ̀ irú òru ń bẹ tẹ́lẹ̀ náà ẹ̀ máa kí àmọ́ kí o ṣe níjàmá nǹkan kó máa dá tiẹ̀ kí ni àmọ́ ní Ramadan kí ẹ kí jẹ́ mọ́ papọ̀ ní fi ń lóore jù bẹ́ẹ̀ náà ni ká ṣe sàárà ẹlòmíì ó sì lo lẹ́mìí débi wípé kó bùyàn ní nǹkan ó ní lára wọ́n ni mo dààmú kí n tó lówó lọ́wọ́ ó jẹ ya àyìnbó ló mọ nánà kú náà so lórí bẹ́ẹ̀ bóra ẹni tí ń kú lọ báyìí tọ́pọ̀ tí wọ́n gbà lọ sútù ní kò ní nísìlè kan tó fi sí i àmọ́ ní Ramadan ẹ rò pé sẹ́rẹ̀ ló fẹ́ dáa jù ni bó ṣe ń gbé sàhóró wa ló mọ̀ gbé sinú wa aláàjì ṣe ẹja ríra ẹjẹ ẹran ọmọ sí yín ìgbà tó ń bọ̀bà báyìí míìkì ni bọ́ọ̀fìta ni ah wàláyé ah kí Ramadan sì mọ̀ rí báyìí lọ tó Ramadan bá rí báyìí lọ àwọn tálíkà náà mọ̀ gbádùn àwọn jẹ́ ọmọdọ́nù lọ tán nígbà pé àwọn olóòmọ sọ pé ẹ sáà máa ń jẹ lára wa nísìn ẹ jẹ́ ká ṣètúnú àwẹ̀ tán ẹ gbàwẹ̀ ogun tẹ̀ ń jẹ sàárì rẹ̀ yìí kí la ṣètúnú àwẹ̀ tán sí àwọn kàyú wọn yóò kàyú sókè ni inú ọmọdọ́nù ó lẹ̀ mọ́yìn lára nu mọ́ṣáláṣí àti ẹni tó jẹ́ tálíkà tó níṣẹ́ ọwọ́ àtàgbẹ̀ ni wọ́n lè súnmọ́ lẹ́jọ́ fi gbogbo ara kara yín nu mọ́ṣáláṣí báyìí àfẹ́ kásámúni ẹ bá pe lèmọ́mù lèmọ́mù kò mọ̀ rí pé ah aláàjì ilé ọ̀kan kọ́ ni ni Allah Akbar torí pé kìí wájú ìwájú ìwájú Ramadan ẹ̀yin náà ni ẹ káàbọ̀ ẹ kọjọ́ mẹ́ta ẹ kúrò àjò náà kò ní wá mọ́sálásí mọ́nú Ramadan ah, asamu agbọ̀dọ̀ ah, mọ́ba asamu gbogbo ti wò ó rí yóò kì mọ́ grip tó kì í ṣe àyọkà asamu ẹ wọ oríṣiríṣi àwọn ọ̀nà tí èyí máa ń gbà súnmọ́ Ọlọ́run inú Ramadan ni máa ń rọrùn láti ṣe jù so ìyẹn ń jẹ́ ìtumọ̀ wípé ọlọ́run ṣílẹ̀kùn àwọn àlìjẹ́nà kalẹ̀ so pé ọlọ́run ṣílẹ̀kùn àwọn ilé iná àti sọ fún ara àti sọ àti sọ pé ọlọ́run tì àti sàlàyé rẹ̀ síwájú gbogbo àwọn iṣẹ́ ibi yẹn kówó ní fẹ́ ṣe ah gbogbo ibi tó wọn fi ń parọ́ ọ̀hún yìí ah no máa bá tiẹ̀ lọ òun yẹn ní túmọ̀ sí pé ilẹ̀kùn ilé iná náà bó bá tẹ̀ lóun wà sí sílẹ̀ kò sẹ́ni tí ó rí wọ̀ tó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sọ lórí hadith yẹn abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala ọba tó ṣe rọrùn fún wa láti wà nínú ẹni tí yóò rí bẹ̀rẹ̀ oṣù yìí àárín rẹ̀ àti parí rẹ̀ wa ká níṣẹ́ rẹ̀ inú oṣù yìí púpọ̀ nínú àwọn iṣẹ́ rẹ̀ tó yẹ ká nù rẹ̀ ni mọ̀nyẹn náà wá fi wa kíkí ká ó tẹ́tì ti mẹ́ta ní wá lórí tí ń jẹun òru nu Ramadan àbí bóyá kò jẹun Ramadan yàwó Aisha radiyallahu anha wọ́n ní sẹ́ẹ̀rí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam lọ́kọ̀ mi bí àwọn Aisha ti sọ nìyẹn zawji lọ́kọ̀ mi o ó jẹun Ramadan kò jẹun Ramadan kíkìrún rẹ̀ lóru kejìmọ́ kan lálọ́ ó jẹun Ramadan o kò jẹun Ramadan o kíkìrún rẹ̀ lóru kejìmọ́ kan lálọ́ ẹgbàá wa kan nìyẹn ẹgbàá wa mi tí afáwọn abdullahi bin abbas radiyallahu anhuma torí pé wọ́n jẹ́ àbúrò àbí ká ní ọmọ ẹ̀gbọ́n àbí ọmọ àbúrò sí ìyàwó Maimuna ìkànnì àwọn ìyàwó òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n lo àǹfààní wípé Maimuna ìyàwó yìí ó jẹ́ àbúrò àbí ẹ̀gbọ́n sí ìyá àwọn wọ́n wá fi lọ sun ilé ànábì ìjọ náà ó ní mo rí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tánàbí dìde ànábì jáde síwájú ta ó mú pákó rẹ̀ ó jẹ ó wo sánmà ó ka àwọn àyàtì kan àwọn àyàtì yẹn ń bẹ ní ọwọ́ parí sọ́tọ̀ Al Imran ó bẹ̀rẹ̀ láti ibi inna fi khalqi samawati wal ardi ikhtilafi al-layli wan nahari la ayati li ulil albab dé parí sọ́tọ̀ Al Imran lójúṣẹ́ ọlọ́run bá kà dé parí lẹ́yìn náà òjíṣẹ́ ọlọ́run ṣe àlùwàlá ó ní mo gọ́ ni tí n dọ́gbọ́n sọ ànábì wọn nígbà níbi ṣe wá ń wọnú lé padà mo sáré sápamọ́ wọn ní ànábì ń lọ ibi tí ànábì ti lọ kírun èmi náà bá sáré sàlùwàlà mo sáré jẹ pákó mo sàlùwàlà tèmi wọn ní mo ti dọ́dọ̀ ànábì báyìí táwọn mi ti gbẹ̀rún dúró mo bá dúró sí ọwọ́ àlàáfíà mo dúró sí ọwọ́ ọ̀tún ànábì ànábì kàn fọwọ́ tẹ̀ mí lórí báyìí ni ló bá mu wá sọ́wọ́ ọ̀tún rẹ̀ torí pé ọwọ́ ọ̀tún ni ànábì bá mu wá sí ọwọ́ eh, ọ̀tún rẹ̀ òun dúró sí àlàáfíà tẹ́lẹ̀ wọn ní ànábì kọ́ kí náfìlà méjì kan lẹ́yìn yẹn ó padà wá kí náfìlà mọ́kànlá ó di mélòó ó di thirteen àwọn afọ olùmọ̀ hadith kọlọ́n dáhùn kó mọ́sá ìdẹ̀lẹ̀ fáwọn tí wọ́n ti kú nù wọn kó sànà tí wọ́n kù sáyé lókè pẹ́ nù wọn kó já mú èmi mọ́ wọn ìmọ̀ kó já mú mi rẹ̀ pẹ́ wọ́n ní méjì tí ànábì kọ́ kí yẹn òun ni sunna wípé bá ànábì bá fẹ́ kírun òru nkẹ́kọ̀ọ́ máa fi méjì sí irun kíkí lóru tó kéé òun ka irun òru gangan gan àwọn tabala kama odi mélòó odi mẹ́tàlá riwaya Hudhayfa bin Yaman radiyallahu anhu òun ni mo bá anabi náà kírun papọ̀ anabi kí mẹ́ẹ̀ẹ́dógún lóru àwọn gbogbo àwọn àhàdísì ló sì ní àlàáfíà kò sí ìta lè fi ẹnu ẹ̀tẹ́ kànú gbogbo mẹ́ẹ̀ẹ́ta yìí wọ́n ní ti Hudhayfa yẹn ọ̀rọ̀ yẹn clear ó ka méjì ìta kọ́kọ́ tánàbì kọ́kọ́ máa fi ń ṣí kíkírun òru ó kà mọ́ mẹ́tàlá ó kà mọ́ mọ́kànlá ló fi di mẹ́tàlá méjì tó fi wá pé mẹ́ẹ̀ẹ́dógún òní méjì ìgbà tí Bilalu pèrún tán táwọn wá ṣẹ̀nà fìlà torí pé sọ́nà hadith yẹn onígbà tí Bilalu wá pèrún ànábì wá kí méjì mi ìyẹn ni méjì rọ́kẹ́ àtá alifajr tòun kà yẹn mọ̀ nígbà bá rí khamsa asharata rọ́kẹ́ nínú ìwáyà mi méjì yẹn ló ń ṣe kíni ló kà mẹ́ẹ̀ tí a fọ àwọn Abdullahi bin Abbas òun ka méjì tá nàbí fi sí irun kíkí yẹn ó kà mọ́ fi jẹ́ mẹ́tàlá ajẹ́ pé kó nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí náà wò takora wọn lórí mọ́kànlá náà wọ́n dúró lórí. àmọ́ àwọn afa nínú Islam láwọn afa sunna ọ̀pọ̀lọpọ̀ lọ́bẹ̀ hadithi àwọn míì lọ́bẹ̀ hadithi sọlátù láìlì mathna mathna pé irun tá a máa ń kí lóru méjì méjì méjì wọ́n ní tùmọ̀ rẹ̀ ni wípé kò lóye òǹkà kan pàtó wípé sùnbẹ́yìn tá ànábì kí mọ́kànlá yẹn ló fi ní oore jù ló fi ń ṣe kíni ló fi ń lóore jù ìyẹn náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn afáwọn ní hadith náà máa ń gbé àwọn èèyàn ló ń gbélé lórí pé kó mọ́ ju mọ́kànlá lọ àmọ́ àwọn kan wá ní mẹ́tàlá làwọn ò máa kí bó ti gbajúmọ̀ láwùjọ wa nílẹ̀ nílẹ̀ káàrọ̀ òjìrè yìí bàbá lè sọlẹ̀ tàwùsá kò sí èèwọ̀ ńbẹ́ o wọn ò torí rẹ̀ di kèfèrí wọn sì torí rẹ̀ di ń bídíà wọn ò torí rẹ̀ di torí pé àwọn afásúnà náà wọ́n sọ ọ̀rọ̀ kejì pé sọ̀láàtù láìlí tànàbí sọ pé sọ̀láàtù láìlí máfìnà máfìnà kódà ń bẹ náà àwọn afáàtì wọ́n sọ wípé tó bá kí mọ́kànlá yẹn tán tinúfìlà míì tún wá wùn yẹn kó lè yẹn náà wọ́n níyẹn ní yẹ anáfìlú almutlaq àwọn náfìlà tí a kàn túlẹ̀ tí olóyè ń kankan bíi náfìlà pé mo ṣàlùwà látán tí mo ti mọ́ra báyìí nǹkan fẹ́ wéṣítì Bilal bin bùnà bẹ̀rọ̀ bá amaki kìí ṣe náfìlà àrùn zuri kìí ti mangrib kìí sayo asiri kìí ṣe ti ṣá tuba bá gbogbo tó bá ti ṣàrùwà látàn tí ò bá ti jásìkò tí islam ní a máa máa kírun láwọn àsìkò mẹ́ta kan ìlà ìlà àbáṣà máa yan náfìlà méjì yẹn gbogbo yẹn náà wọ́n fi ń kàkún anáfúló alimọ́tòlá ṣùgbọ́n mi àmọ́ mú béèrè kan wá tí ẹnìkan bá lòun súnmọ́ mọ̀yàn dáadáa kó mọ̀yàn ó wá ń ṣàlàyé ìṣesí èèyàn fáwọn èèyàn ìyàwó èèyàn nínú ilé náà wá ṣàlàyé ìṣesí èèyàn fáwọn èèyàn èwo làwọn èèyàn ó fẹ́ súnmọ́ láti tẹ́ wájú náà nítorí pé ìwọ tó kó ọmọ lágbájá yìí ìjà ìjọ ń sùn ẹ̀ẹ̀mẹ́rin ló ti bínú lójú rẹ rí kó o bó ṣe react amánúlé tọkọ àtàwọn bá ń gbé ìbínú ò lè mọ̀ wáyé láyé tòyẹ̀wò wàá sọ wípé àbọ̀kọ̀ mi bá ń bínú kódà lásìkò mi sábà gbélé èmi náà yà á kọrí ilé bàbá mi nítorí pé lágbègbè máa ń bínú lọ́wọ́ kò gbọ́dọ̀ rí yàn tọ́pá gbọ́dọ̀ tiẹ̀ wọlé ju ti ọ̀rẹ́ lọ ó sì sẹ́rọ̀ ọkọ mi tí bá ń bínú lọ́wọ́ ní tí màá ṣe ní pé kì í jẹun àmọ́ kò ní nà mí àmọ́ kò sí tí mo lè ṣe lásìkò so ọ̀rẹ́ màá sọ pé ah so ọ̀rẹ́ mi máa ń bínú to the extent pé kó mọ̀ jẹun yóò ní bẹ́ẹ̀ ni so a máa rí àwọn ìmọ̀ àlékún lọ́dọ̀ ìyàwó nípa ìsẹ̀mí ọkọ rẹ̀ ju ọ̀rẹ́ ló fi ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní hadith wọ́n fara mọ́ pé fi ń lóore jù kó mọ́ ju mọ́kànlá lọ tó bá ju mọ́kànlá lọ kò sí kíni kò sí èèwọ̀ ńbẹ o ọ̀rọ̀ mi lábẹ́ wọ́n ní wípé àsìkò méjì náà lè kí tààrọ̀ wéhì sí a lè kí ní kété tá a bá kírun ìṣá ìtàn bó ṣe gbajúmọ̀ láwùjọ wa a sì lè sún sọ́wọ́ parí òru èyí tó bá ti jẹ́ pé àwọn èèyàn sábà máa ń ṣe jù láwùjọ náà ló jẹ́ kí mùsùlùmí ṣe kíni kó tẹ̀sí jùlọ torí kéèyàn kí tààrọ̀ wíyẹ̀ ní jẹ̀mọ́ ó lóore fún yẹn ju pé kéèyàn kí ní àdákì lọ tukọ̀ ìpìlẹ̀ ìkítàrọ̀ wíyẹ̀ gẹ́gẹ́ ni pé ànábì kí ní jẹ̀mọ́ pẹ̀lú àwọn èèyàn kò dákì ṣùgbọ́n tó ti pé kò wá fẹ́ kí mọ́ nígbà tó ti pé àwọn èèyàn ti fẹ́ mọ pé nípe wípé wọ́n fẹ́ fi sùn dín wọn bí irun subuhi tanki ní jẹ̀mọ́ irun asiri tanki ní jẹ̀mọ́ irun zuri irun magrib ìṣá ní alẹ́ ọjọ́ kẹta nínú rìwáyà kan ní alẹ́ ọjọ́ ẹlẹ́kẹ̀ẹ́nu ìwáyà mi ànábì wa ni mo mọ̀ọ́mọ̀ mọ̀ jáde ni mo jáde lálẹ́ ọjọ́ àkọ́kọ́ ntí ẹ̀kan lẹ̀ lọ́ọ́lé lẹ́yìn ìṣá alẹ́ ọjọ́ kejì alẹ́ ọjọ́ kẹta tó bá ṣe wípé mo bá bẹ̀rẹ̀ sí ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ó ń lè ṣeéṣe kọ́lọ̀ padà wá sọ di ọ̀ràn yàn wàhálà tuntun kó o nà hò ẹ̀ sì ní lágbára àti lè mọ kí bẹ́ẹ̀ wákàtí márùn táǹkì lé ní kò sí mẹ́rin nínú ìrun kan wákàtí márùn kò sí márùn nú ẹ̀ ètò pọ̀jù náà ní mẹ́rin méjì ní subọ mẹ́rin ní zuhur mẹ́rin ní asr mẹ́ta maghrib mẹ́rin ìṣá tó jọ ọ̀ràn yẹn tó bá ṣe wípé asámú náà wá kún pé dandan ni kó máa jẹ́ wákàtí mẹ́fà kó sì jẹ́ rákà mọ́kànlá bó láti máa kí i náà pé márùn yìí gà ń wa ni kódà àwọn tí máa ń pè ní tó máa ṣàròyé ẹ dákun ẹ wá kírun torí ọlọ́run ìyá kíní kan fọjà lẹ̀ ẹ̀bẹ̀ ni bíbí náà tẹ ẹ̀tọ́ súnà wọ́n tún ṣe wóró wóró wọn ó ṣe wọ́n tún mọ́ ṣé tí asámúbá wa kún bó ní ṣe wá rí káwa náà tí o bá ti wá kí asámúbá yìí kò ní àwẹ̀ o sáwọn pé ní tí o fẹ́ yóò mú nira díẹ̀ lọ́wọ́ so ká kí n jẹ̀ mọ́ gan ní fi lóore jù òhun akura ntàn orí ńláńlá ni ẹ̀yàn níbi tí wọ́n ń kírun iná àti iná máa ń lò ṣé náà tẹ́lẹ̀ ò sínú Kùránì ṣé kúrò ọlọ́ọ̀ sínú Kùránì ètò ni wọ́n lè fi sí tí ò sí tá a sì máa sábà máa ń gbọ́ létí àwọn èèyàn onílẹ̀yìn ghayril maghdubi alayhim wala ddallin la hawla wala quwwata illa billahi aliyyil azim allahu akbar sàpé yìí wọ́n yẹ sí àyà kùránì gbogbo bá ti wù kí àyà kan tó nu kùránì wọ́n bá fi kírun ọlọ́run gbà tí o bá jẹ́ ọ̀dọ́ tó ń wo níwò wípé ah ń wọ́ mọ́sálásí tó ti nà mí lẹ́yìn táwọn akéwìrì de yéṣu kan lórí àmọ́ kí òwúrọ̀ oṣù méjì lóra kàkan wá mọ́sálásí bá ti ń ṣerú ẹ̀ ó lóore púpọ̀ torí ká pẹ́ lórí kìtà rọ̀ wíì gan ló fi ń lóore jù rákà mọ́kànlá yẹn náà láàkì o mẹ́ta náà láàkì o ká pẹ́ lórí rẹ̀ dáadáa òun gẹ́gẹ́ ni súnà àmọ́ tí ò bá sí agbára ìmọ̀ rẹ̀ kò sẹ́ni tó há koran sórí tó lè mọ lídìí wa bẹ́ẹ̀ àbí àwọn tí wọ́n há wa àmọ́ kò sí agbára fáwọn tí wọ́n ó kì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn jàmáà àgbàlagbà ni wọ́n àbáwọn ọ̀dọ́ gan tó ṣe wípé wọ́n ti làágùn látàárọ̀ wọ́n ti lọ bí iṣẹ́ òòjọ́ wọn ìgbà tí wọ́n èdè ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló jẹ́ wọn wá mọ́sálásí tó bá tẹnubọ̀ àárín koran tí wọ́n mọ ibi tó bá dé wọn ò ní wá mọ́sálásí mọ́ o tó bá tẹnubọ̀ àárín koran <laughs> ẹ dákun ngbẹ sálámà lónìí ẹ dákun stars ṣe inú koran lẹ ti ké fún wa wá níbẹ̀ ni ìbéèrè tán béèrè wọn dágbére fún mọ́sálásí ni pé àìní yìí yóò bẹ̀yìn wa jẹ́ alọ́mọ kíní dómù mo dúró sí gbá láti mọ kí mo dúró sí gbá láti lọ mọ kí tàbá yìí wa so kó máa di pé wọn nìkan ló mọ wá dá tàbá wíì kinu mọ́sálásí ìwọ náà dẹ́ kódò lè mú láti bá kọ́rọ̀ yẹn náà kó máa jẹ́ àyàbí méjì mẹ́ta so kò sí tó kàn wọ́n ó bá mọ̀ mú láti inú koran gan sáà ti kírun ni torí pé àìmọ̀ kan bẹ láwùjọ tó kún kẹ́kẹ́ bá kọ́rọ̀ náà ni mú àyàbí méjì mẹ́ta bá kọ́rọ̀ náà ni àyàbí méjì mẹ́ta ó lóore ju pé kó wá fa ẹ̀rún gun tí ó wà dọjọ́ kejì mọ́ṣáláṣí ó mọ̀ wá fà. bó ṣe pé àwùjọ tó wà bí kẹsùn sí ọwọ́ gbẹ̀yìn òru nìyẹn láwọn ibìkan nílẹ̀ haúsá bẹ́ẹ̀ kò sí aburú. ẹni tó bá jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí oníkówòye sí àsìkò wo ló rọ àwọn èèyàn ní lọ́rùn jù torí pé òun ni kò lè máa dá tarawih ke bákan náà sahuru wa jíjẹ lágbègbè tí wọ́n ń bí a sọ lú mi a sì sọ stéètì mi gbogbo sààrì tá a bá jẹ tí bá ti ń di aago márùn kọjá ìṣẹ́jú márùn ká ká pamọ́ ká pàtì five oh five five after five alifajiri ti ń bẹ́ńtà o kódà ní sààrì àkọ́jẹ́ wa lẹ́nì àkọ́jẹ́ wa lẹ́nì ẹni bá láǹfààní àti wọ alifajiri five oh five ó ti wà ń ta o ẹja sọ́ra kìí ká gbìyànjú ẹ má sì já jẹ sàárẹ̀ alágo méjìlá wọn sàárẹ̀ alágo kan tẹ bí mi ò tuntun mọ pààyàn gan kéèyàn tó jí padà wọn abẹ jẹ sàárẹ̀ ago mẹ́rin kọjá díẹ̀ ó dà olóore púpọ̀ ọwọ́ kẹyìn sàárẹ̀ jíjẹ náà nìyẹn ago mẹ́rin àbọ̀ ago márùn kó ìṣẹ́jú ago márùn kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ago márùn gbọ́wọ́ lóra wọn ago márùn fi wọn ẹ̀ṣẹ́jú márùn ní téèyàn bá ti jẹ́ dasìkò nì ọlọ́run ó fi àlùbáríkà sí a sì sọ fúnra wa lẹ́ǹká má gbàgbé ó ní èmi ò kí ń lè jẹun lóru àbí lóru dájí yẹn bó jẹ́ omi iṣẹ́ mú kò fi mú sunna ní Muhammad sallallahu alayhi wa sallam kò fi mú iṣẹ́ bákan náà ní ìsínú wa àwọn afẹ́ sínú lálẹ́ à ń pé yìí ò tiẹ̀ láròyé kanú lọ títí bí lè dáni bá wù kó pèrún bí ó wù kó pèrún àwọn yóò ti hó ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ wọ́n ti hó ọsàn báyìí míìkì lẹ̀dánì tí mo wá pé òun ó ti sínú kó tó wá nígbà tó gbọ́ púpọ̀ kó tó wá pé òun ni òun ó ti sínú súnà náà sì nìyẹn ana Muhammad sallallahu alayhi wa sallam oní la tazalu hadhihi al-ummatu bi khayrin ma damat tu'ajjil al-iftar aw kama qala rasulullahi sallallahu alayhi wa sallam anabi ní sẹ́ẹ̀rí ìjọ mi kò ní yẹ kò ní gbò tóore ó máa ṣẹlẹ̀ sí wọn lópin ìgbà táwọn náà bá ń kájú sínú dókùmọ̀ táwọn náà bá ṣe kíni tẹ́ bá ń kẹ́jú sínú tí wọ́n sì ń lọ ra àti jẹ sà ìkẹ́jú sínú táwọn bí ń sọ yìí kì í ṣe kí èèyàn máa wòrùn lọ́ọ̀kan báyìí o kò ànábìjì ní ká kílẹ̀ àmọ́ adara ọlámù fún ó dara ẹ̀ láàmù láti ṣe táwọn bí fẹ́ o ìdààmú bẹ̀ ní gbogbo jẹ́ kó òun ṣe kíni tìlú bá sì tóbi rírí wíwọ̀ oòrùn a máa sún mọ́ra ẹni jura ẹni lọ bí ọ̀rọ̀ oṣù lé òlé tá à ń sọ àwa kan wà tí lọ́dọ̀ wa ló sí lánàá àwọn mẹ́ta a wò títí ta fi lọ kírun a tún kírun tán a tún sáré jáde síta padà lè sinna fílà píkásá wa wà àwọn èèyàn sì ń pè wá láti ilẹ̀ haúsá wọ́n ń pè wá láti ìlọrin pé àwọn rọ́ṣù inú ìlọrin kan náà mo ti kọ́ pé èèyàn kan ó láwọn ò rí torí pé kùrukùru bojú àdúgbò tó ń wà yàtọ̀ sádùúgbò ẹni tó láwọn ti rí táwọn rí àdúgbò tó ló ń wà lánàá táwọn ń sọ yìí lẹ́nìkan wá jẹ́ oyé mi lẹ́nìí wípé òun rí oṣù ló sí lánàá ó tún wá dákọ̀ ní táwọn ìjọ rí haúsá ni ó tún wá dákọ̀ àwọn tí wọ́n ṣe mùsùlùmí tán tó jókòó sí ibi táwọn haúsá yẹn ti ń ta bí suya kankan táwọn jọ rí mo ní lánàá lóṣù ní wàláì so bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ òrùn wíwọ̀ bóyá ní àdúgbò kan nísìnyí wọ́n ṣe wo òrùn mọ̀ ti wọ àwọn bẹ̀rẹ̀ sí ṣe kíni wọ́n ṣínú àwa nílé eré ní tiwa òrùn ò tí wọ̀ òun wá pè wá sáyé ti sínú àwa ti sínú ọ̀rọ̀ tí wọn ẹ sínú tọ́rọ̀ ò tí wọ̀ ah, kàfàrà rẹ̀ dáràn oòrùn ni ò tí wọ̀ lọ́dọ̀ tìtìyìn tó rírìn ni rírìn rẹ̀ àwọn ò tí rí níta mẹ́ so àwọn lẹ́tọ̀ọ́ sí kíni ká sínú so so wálé wọ tó ń gbá wẹ ah, èmi ọlọ́run pọ́n mi lé bá kí mọ́jú ìtàn báyìí ní sí ìnífi kankan kan ẹnu ah, àṣejù náà tó fẹ́ wọ̀ kátẹ̀ ní owó tó rùn òun wo kí wọ́n pèrun wọ́n tún wá pèrun tán ló wá bí wọn ò kírun tán àwọn ká ní ọlọ́run tí a ní àmọ́ gbàlúwò àtọ̀sán gan ni mo ní agbára rẹ̀ tẹ́lẹ̀ mi máa sábà sọ bẹ́ẹ̀ a ní oúnjẹ èwù oúnjẹ tó ń bá ọkọ fẹ́ sínú Islam ní kò jẹun kódà èso gan ló ní kò fi sínú torí jíjẹ èso ń padà máa ń jẹ́ kéèyàn ní ọ̀nà gbà téèyàn ó fi jẹun bójú ọba wù yẹn yẹ téèyàn bá jẹ èso gbà tó fi jẹ oúnjẹ tó fi jẹ èso yẹ tán láìpẹ́ síbẹ̀ yẹn bí wọ́n pa so bó jẹ́ kó mu omi náà ni ọ̀rọ̀ amú níwọ̀nba ẹ lọ kírun tán farabalẹ̀ kó padà wá jẹun ó lóore ju wípé lẹ́yìn magrib ló sẹ̀ mọ́ wá sínú lọ gbogbo àwọn kan wọ̀nyí ká fi kún ẹ̀kọ́ wa nínú Ramadan bákan náà ni kuranu wa kíké ẹja gbìyànjú àti wọ mọ́ṣáláṣí wa lọ́sàn-án láti ń gbúrò kíké àrùn kuranu mọ́ṣáláṣí kò kúṣe kó fún mùsùlùmí Ramadan nìyẹn bẹ́yìn ọba aráyé àti máa wo tíra ọlọ́run ọba tó dáa nínú oṣù míì nínú rọmọdọ́nù kò yẹ orí bẹ́ẹ̀ wọ́n sì sa wípé àfi kó ṣe pé ìsọkùnrin kalẹ̀ nígbà ọgbọ̀n nínú rọmọdọ́nù anabi ti german sallallahu alayhi wa sallam ó ní ẹni bá sọ quran kíké kalẹ̀ tó bá dín ní ọjọ́ mẹ́ta lam yafqahu kò lè gbọ́ yíláyíláyí so courage tí anabi tó fẹ́ ká ní òun ni wípé gbogbo bó ṣe pín kíké kúránù rẹ jẹ́ kó jásí pé ọjọ́ mẹ́ta náà náà ló kéré jù tó fi mọ́ parí rẹ̀ mọ́jọ dín ní ọjọ́ mẹ́ta à ń gbà náà ń ké dajì lóru ń ké dajì lọ́sàn-án àṣejù ti fẹ́ wọ̀ o yóò wá ní ẹ ṣe bá rí àwọn àfa ńlá ńlá tán máa ń ké bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀dá yẹn gbogbo wa ntànàbí náà ṣe nínú ẹ̀sìn ọlọ́sìn kìnnìkan ìtọ́lọ́mọ wa fún yàn láǹfààní wípé ọjọ́ mẹ́ta náà lèèyàn fi ń ké ń jásí pé nu Ramadan yóò ké Quran nígbà mélòó kọ̀tàmátì mélòó ni ènì yóò ní mẹ́wàá kò lè jù bẹ́ẹ̀ lọ. à ń gbà náà wá gbọ́ níròyìn olóbìnrin kan ábídà ni olùsìn náà ni ìgbà sẹ́mìtì ló sọ Quran kalẹ̀ nu Ramadan ọlọ́run yóò á fi kó wa o tọ́lọ́run ò ní á fi àṣejù sin òun kò sì ní á fi àṣe ètò ká fi sin òun gbogbo àwọn iṣẹ́ olóore ẹja gbìyànjú abẹ́lọ́ba subhanahu wa ta'ala kó sì rọrùn fún wa ká máa gbìyànjú láti ṣe subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk